بقول من شرع شريعة نبيهم وعلى مقول كلمتنا الذي لا تقربونا بشذوذ فلنا سرنا على ناجل خليل محمد وبقول ما شرع شريعة نسله وعلى مقولته الكريمة لا تدي وعلى مقولته الكريمة لا تدي أعوذ بالله من الشيطان الرجيم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 وخير الأدي أدي رسول الله صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار نعوذ بالله من ذلك آمين أقدم إليكم تحية إسلامية مباركة ملفوسة في الجنة قائلا السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adúgbò fún ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bá ìlú pé òun náà ló ní ọpẹ́ alákọ̀ọ́kọ́ èyí tí à ń dúpẹ́ lé lórí òun náà ni pé ọlọ́run bá ṣe èmi àti ẹ̀yin ní ẹni tó jẹ́ mùsùlùmí ìtọ́lé òun náà ni oore tó ga jù tí ọlọ́run bá máa ń ṣe fún ẹ̀dá ọmọ ènìyàn àti àlùjọ̀nù ọlọ́run bá wa ka èmi àtẹ̀yin náà bákan náà àwọn tó lọ́wọ́ bá sori náà fún un adúgbẹ́ fún ọlọ́wọ́n ọba lórí orí náà. alhamdulilah. àwọn abẹ lọ́ba pẹ̀lú ojú ọlọ́ba ti fún wa náà kọ́lọ́n kó pa wá pẹ̀lú ìmọ̀ jẹ́ mùsùlùmí. kí ọlọ́wọ́n ọba kó gbé wa dìde pẹ̀lú ìmọ̀ jẹ́ mùsùlùmí. kí ọlọ́wọ́n kó ti wá lẹ́ni àlùjánnà pẹ̀lú ìmọ̀ jẹ́ mùsùlùmí. lẹ́yìn wá náà adúgbẹ́ lórí ní mọ́tò ìbùkọ́ ìdẹ̀kùn kí ọlọ́wọ́n ọba ṣẹ́wà kù láti àrùn ẹlídò ní ọlọ́run bá ló ṣẹ́wà pẹ́ẹ́dẹ́ bó ti ń ṣẹ́wà á kú bọ́ títí di òní àdúgbò fọlọ́run bá lórí eléyìí àtúwà bẹ́lẹ́wọ̀n lórí àfẹ́kù náà kí ọlọ́run bá ó ṣe ní nǹkan tí àlùjọ náà wọ́n fi jà sí i kí ọlọ́run bá kó mọ̀ ṣe ní nǹkan tí a fi wọ̀n náà lẹ́yìn náà bẹ́lẹ́wọ̀n fún ìgbára wa sọ̀rọ̀ ti tọ̀ mí kí ọlọ́run bá kó sọ́dún ọ̀gbìn àti ẹ̀yìn èmi tí màá bá yín sọ̀rọ̀ èyí tí màá máa sọ jáde èyí tí màá fi yọ̀nà ọlọ́run bá náà ní kí ọlọ́run bá pè é. ẹ̀yin náà tí ẹ máa gbọ́ ọ̀rọ̀ náà ọ̀rọ̀ náà báwọn kò ṣe ní èyí tó jẹ pé ẹ̀yin náà ẹ fi jẹ́ tó ṣe yí pé yóò rí ọ̀nà ọlọ́run ọlọ́jẹ́ kí ọ̀rọ̀ náà kó wúlò wá ní ayé mi tó bá lójú ọgbẹ́jà kìámà náà kọ́lọ́jẹ́ kó wúlò fún ẹnì kọ̀ọ̀kan wa. لا حول ولا قوة إلا بالله ní àná ló sọ́tún mùmínún Quran twenty three aya forty five òun náà ni ọlọ́wọ́ bá tí ọlá rẹ̀ ga ó ti bá wa sọ̀rọ̀ lánàá ọlọ́wọ́ máa ń sọ fún wa a'udhu billahi minash shaitani rajim fa arsalna Musa wa akhahu Harun. ثم أرسلنا موسى وأخاه هارون ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga sọ fún wa wípé lẹ́yìn ìgbà tó ń ti ráwọn òjíṣẹ́ kan ṣáájú sáwọn èèyàn tí àwọn tọ́lọ́wọ́ bá lòjíṣẹ́ sí yìí tí wọn ò gbà fún wọn tọ́lọ́wọ́ bá pa àwọn kan rẹ́ nínú wọn ọlọ́ni àtúwọ̀n arán Mùsá arán níṣẹ́ àti ọmọ ìyá rẹ̀ ọmọ ìyá rẹ̀ tí ń ṣe àrùn tó jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ àtúnrán òun náà ní iṣẹ́ pẹ̀lú Musa ọlọ́dẹ ara wọn ṣe bí àyà àti. bí àyà àti náà wọ́n kò lè sọ ní mòdì. nípa ara wọn yìí a tún wá fún wọn ní àwọn nǹkan àmì àwọn mòdìzá àwọn nǹkan ìmọ̀ tí wọ́n fi mọ̀ kó ṣiṣẹ́ ọlọ́wọ́n ni wọ́n ta àkà fún wa láti jẹ́ mẹ́sàn-án ọlọ́ni wọ́n tún lè tọ́ ọrẹ rọ̀bì ọlọ́ni àwíjàre tó tó fojú hàn ọlọ́ni àtúgbélé wọn. ìlà fíìràn àwọn ọmọ láyé. ọlọ́ni ẹ̀dá arán musa sínú àlè ọ̀dọ́ arán fíìràn àwọn ìkànnú àwọn ọba kan ló ti lùgbàrí ní fìràwù ọlọ́ni ààrẹ sí àtàwọn èèyàn tí fìràwù ń darí lọ. فاستكبروا وكانوا قوما عالين. ọlọ́ni àwọn èèyàn fìràwù tí wọ́n jẹ́ àwọn kìbìtì yúù àwọn tí wọ́n jẹ́ èèyàn ti Musa tí wọ́n jẹ́ àwọn فاستكبروا wọ́n ṣe human kind sí ìtọ́lọ́wọ́ ọba ní kí musa wá àti arúgbó wa mú fún abá wọn látọ̀dọ̀ ọlọ́run. wọ́n dára ló òun náà ọlọ́run nítorí pé wọ́n ti jẹ́ ẹni tó ṣe wípé wọ́n jẹ́ èèyàn kan tó ti borí àwọn ẹnì kejì wọn tó ń sàwọn bàánú ìsọ̀rọ̀ yìí tó borí wọn lọ́nà àbòsí. فقالوا أنؤمن لبشرين مثلنا ọ̀rọ̀ tí ó jẹ́ ìlẹ́nu wọn tó jẹ́ ìlẹ́nu fìhàù àtàwọn èèyàn rẹ̀ náà ni pé káwọn wà nígbàgbọ́ sí abara méjì tọ́jú àwọn abara méjèèjì náà mísìlì náà gẹ́gẹ́ bí wa òun náà ni wọ́n ti rí. wàá kọ́ ọmú máa lànà àbídó. àwọn ọ̀rẹ́ tí wọ́n ìran àwọn èèyàn méjèèjì tẹnu wájú ti ṣe yìí kò wá láti inú ìran tó jẹ́ olùkí ìran ẹni tẹ́ kí wọ́n darí rẹ̀ àwọn èèyàn wọn á bì dùn náà lànà wọ́n ń ṣe àwa ni ṣé dára bá bẹ́ yìí jìṣẹ́ ẹni tó bá kò ní jẹ́ pé wọ́n ń sìn bẹ́ẹ̀ kí ọlọ́run ọjà kì í ṣe ẹni tẹ́ fẹ́ ń sìn ìyàrá kí ọlọ́run fún ìyàrá jìṣẹ́ lọ́dọ̀ tí wọ́n náà. فكذبوا فكانوا من المهلكين látara báyìí pẹ̀lú jọra ẹni lójú yìí pé àwọn ẹjọ́ ga àwọn tó wà lẹ́yìn àwọn ẹjọ́ máa ṣẹ́ pẹ̀lú bẹ́ẹ̀ ọlọ́run ni wá pe àwọn méjèèjì nírọ́ ọlọ́run wá bẹ nínú omi náà. ọ̀gá ló ní ìdájọ́ ọ̀làkì. ọlọ́run gbogbo wọn pátá yẹ́yẹ́ wọn bẹ nínú àwọn tó ṣe yí pé wọ́n jẹ́ ẹni tọ́lọ́wọ́n bá parẹ́ àwọn náà tẹ̀lé sínú omi òkun wọ́n bá fẹ́ràn òtẹ̀lẹ̀ síbẹ̀ wọ́n wá dẹ̀ bẹ́ẹ̀ pé ọ̀pá rẹ̀ sínú omi òkun. Wàlàkọ́lé àtẹ́yìnà mọ́sálì kìtà bàlá àlàhùn yàtàdó. Lẹ́yìn ìgbà táwọn eléyìí tẹ̀lé sínú omi òkun tán, àwọn tó kù tọ́jà wọn ọ̀gọ̀rọ̀ wọn jẹ́ bàlú ìsọ̀rọ̀tì. Ọlọ́rin àwọn ọlọ́run ọba àwọn aláfún Musa ní ìwé. àwa fún Musa níwèé là Allah. láìláhùn yàtàdó. kí wọ́n lè bá àjẹ́ pé wọ́n jẹ̀bi tí ó mọ̀dà ó dára fún Musa bá parí ọ̀rọ̀ Musa síbẹ̀ oníwọ̀nba tó fẹ́ sọ fún wa bí nínú súra yìí bá bọ́ sí Isa tó jẹ́ tó wá ọlọ́ni ẹ̀ẹ́dì náà maria jésù ọmọ maria ọlọ́ni àwọn ọlọ́run ọba ajẹ́kójẹ́ ọlọ́ni àti ìyá tó bí àwọn méjèèjì àti wọ́n ní nǹkan àmì ìyá rẹ̀ lóyún ẹ̀ láìsọkùnrin wọ́n bí òun náà láìsọ pé ọkùnrin ló jẹ́ ẹ tó níbẹ̀ ọlọ́run bá ti lé ní àmì náà. وآويناهما إلى ربوة ذات قرار أجمعين nítorí pé kí ọba jẹ́ kí Jésù ọba jẹ́ pé ọwọ́ ọba èyí tó jẹ́ ọba èyí tó lágbára nínú ìlú tí Jésù sí àtẹ ó kí àwọn àtìyá kí àwọn méjèèjì ní ayé fún wọn ajé kí lọ àyè kan tó ga láti kọ́ àyè náà mo ti wá ga lóòkè tó mo ti wá jẹ́ àyè rẹ̀ pé ilé ẹ̀ lè gbé mi ó ní ibi tó tẹ́ pẹrẹsẹ tí ẹ̀ lè gbé bẹ́ẹ̀ ó sì tún ní àwọn omi ìṣẹ̀lẹ̀ ẹ̀ tí ẹ̀ lè máa mú. يا أيها الرسل كلوا من الطيبات. ọlọ́wọ́ bá tí ọlá rẹ̀ ga wá ń ṣàlàyé fún wa wípé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ òjíṣẹ́ gbogbo ẹ̀yin òjíṣẹ́ ṣòkòrò ọ̀rùkọ́lọ́mọ bó gbogbo òjíṣẹ́ lórí kálukú wọn lọ́wọ́ lẹ́yìn kọ̀ọ̀kan ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ọlọ́run máa sanwó iṣẹ́ kọ̀ọ̀kan àdébí ọlọ́run máa máa sọ wípé mo pé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ òjíṣẹ́. kò tẹ́ ẹ bá fẹ́ máa jẹ ìtọ́dá inú ẹ̀mí kẹ́ẹ̀tì máa jẹ. wà á májú sọ̀rọ̀ ha. ẹ̀yin tẹ́ ẹ jẹ́ òjíṣẹ́ tẹ́ ẹ bá ti ń jẹ nǹkan tó dáa ẹ̀ tó máa ṣiṣẹ́ rí i. ìní bí máa ta màlúù làálí. torí pé èmi ọlọ́run ọba ẹ̀yin òjíṣẹ́ ẹ lọ́wọ́ ìgbé mi ọlọ́run ọba máa àwọn tẹ̀ ń ṣe iṣẹ́ so ìwọ dẹ́ ti ń jẹ pátá yẹ́yẹ́ ìwé ọlọ́run bá mọ̀ ọ́. wọ́n nà bí ọmọdékùn ọmọdáwọn wà fi dá. orí ìtẹ̀síta wà náà mi ní pé ọlọ́run wà yín náà á rí i ọlọ́run tó bá wọn òjíṣẹ́ pé eléyìí o tẹ́ ń wò yìí o ò náà ní pé eléyìí ẹ̀sìn tá à ń ṣàlàyé fún yín tàwíìlù tá à ń ṣàlàyé fún yín. ummatukum òní dínukum umma mẹ́ẹ̀ díò ní òtúmọ̀ sí òun ni pé ummatukum ni òun ni ẹ̀sìn yín ẹ̀sìn yín ọlọ́ba sọ ní sọ́tò sukuru ọlọ́run sọ bẹ́ẹ̀ umma àwọn ni wọ́n ní ayé àwọn bàbá wa lórí ẹ̀sìn kan àwọn náà tó ń kọ́ sí wọn lórí ẹ̀sìn náà. sọlọ bẹ́ẹ̀ lọsàn sókùrù báyà tẹ̀lé tù ọlọ́run bá tara ìfún wa bíi pé ẹ ilé ìtẹ́ ìgbìmọ̀ sàlàyé lẹ̀ fún yín ó ní ẹ̀sìn yín ó ń bàtà wà ìdá tí á lù yóò máa jẹ́ ẹ̀sìn kan ṣoṣo náà. wà á náà ọ̀bùnkùn èmi náà wà á lọ́lọ́run ọba yín èmi ni ẹ bẹ̀rù èmi ni ẹ páyà sólè ní abátẹ́sẹ̀ dé ní àná orí náà ni a ti máa kọ̀ntínú tẹ̀síìrì lọ ní òní. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فتقطعوا أمرهم بينهم صبرا كل حزب بما لديهم فرحون ọlọ́wọ́ bá ti ó fẹ́ sàlàyé fún wa ní òní. Aya tó jẹ́ aya fifty two nínú sọ́tùmù mìíràn Quran twenty three. Ọlọ́wọ́ bá tí ọlá rẹ̀ ga ó ń sàlàyé pé àwọn tó jẹ́ àwọn àdẹ́bí ọlọ́dún ṣáájú lọ. Orí ẹ̀sìn kan ṣoṣo, òun náà ni àwọn àdẹ́bí ọlọ́wọ́ náà wà ló fi jẹ́ pé gbogbo àwọn tó ṣáájú lọ ìta pè wọ́n òun náà ni muslim àwọn tó bá nú wúlò tí wọ́n bá níta ni wọ́n gbé bọ́lá bá náà ti pè wọ́n mùsùlùmí náà ni wọ́n sọ gbogbo àwọn tó bá bá nàbí ọlọ́wọ́ bá kan lùgbà báyìí mùsùlùmí ni wọ́n tí wọ́n sì gbà fún nàbí ọlọ́wọ́ bá náà ṣùgbọ́n tí ànábì ọlọ́wọ́ bá kan bá ti dé èyí tó dé òun náà lè yọ ọmọ gbà fún téèyàn bá ti gbà pé tó dé òun ṣé wàá ní à èyí tó lè jẹ lọ́tọ́ yìí òun lè rí gbà fún ọmọ ìgbà pé tó dé ìlú ẹni bẹ́ẹ̀ ó ṣe kẹfìrí náà tó so ànábì ọlọ́wọ́ ọba tó bá dé òun náà ni gbogbo èèyàn ọmọ ẹjọ́ tí à ń gbà fún rẹ̀gbẹ́ òṣìṣẹ́ ọlọ́wọ́ ọba ló jẹ́ òṣìṣẹ́ ìgbẹ̀mí òun náà ni àyẹ̀wò ètò lẹ́tọ̀ọ́ fún gbogbo ẹni tó bá wà lórí ayé lónìí òun náà ní pé kó gbà ìdí àríwá sálà ló gbọ́dọ̀ tẹ̀lé yìí ẹnì kan ò gbọ́dọ̀ gbọ́dọ̀ sọ pé àmúsá lòun tó ń tẹ̀lé bá alẹ́ sọ̀tọ̀ sọ̀rọ̀ ẹnì kan ò gbọ́dọ̀ sọ pé ìsá olóhùn tó ń tẹ̀lé mọ́tì sí báyìí ètò lẹ́tọ̀ọ́ òun náà ní pé kó lọ fún òun tẹ̀lé alẹ́ sọ̀tọ̀ sọ̀rọ̀. جاء نبينا بالآيات فانصر ما gbogbo àwọn tó jẹ́ àwọn ànábì ọlọ́run ọba làwọn náà kú sí àwọn àná mọ́rọ̀ wà látọ̀dọ̀ ọlọ́run ọba ọ̀rọ̀ tó dẹ̀ bó wá ń padà yẹ́yẹ́ kà ń sọ̀rọ̀ mọ́ gbogbo ẹ̀ padà yẹ́yẹ́ ó ti tọ́ síbẹ̀. فجئتنا بكتاب غير منصرم وجئتنا بكتاب غير منصرم. ìgbàgbọ́ mi wá jẹ́ ànábì ìgbẹ̀yìn àlébí ló mú tíà kan tó náà bá gbé fún wa òun ni ọ̀hán ní jẹ́ pé tíà yẹn ò ní tíà yóò ní wá yẹn so látara bẹ́ẹ̀ iṣẹ́ ànábì ò lè dúró láìláì tiẹ̀ òun ni ọmọ lọ títí ayérayé so látara bẹ́ẹ̀ ó yẹ kó yé wa yí pé gbogbo táwọn ànábì ọlọ́wọ́n bá mú wa pátá yẹ́nyẹ́ ló jẹ́ pé ó jẹ́ ẹ̀sìn kankan náà tàwọn hídù kankan náà òun náà ní pé ká mọ ọlọ́wọ́ ọba lẹ́yọ kan kálukú wọn lóbi ẹgbẹ́ wájú ọ̀gbìn àti àmà àwọn tó tẹ̀lé ní òkú wọ́n tẹ̀lé tí wọ́n gba tiẹ̀ gbàdúrà wà láyé wọ́n tẹ̀lé wà jẹ́ náà àwọn tó tẹ̀lé ní musa tí wọ́n gba tiẹ̀ gbàdúrà wà láyé wọ́n tẹ̀lé wà jẹ́ náà wọ́n tó tẹ̀lé alẹ́bí ọlọ́ba kọ̀ọ̀kan yẹn ni wọ́n tẹ̀lé wọ inú àlùjànnà pẹ̀lú àwọn wà láyé ànábì kan lọ́wọ́ ànábì kan ló ti sáájú lọ lòun So, ọlọ́run sọ máa fi wà iná àbídì. wà iná àbídì ummatun ummatan wahida. gbogbo tá a ti ń sọ bọ̀ látòkè yìí tá a ní káwọn ìṣọ́ ọlọ́run ọba ó máa ṣe àwọn iṣẹ́ tá a sọ ọba látòkè ni pé àwọn ìṣọ́ ọlọ́run ọba ó pa àwọn èèyàn síbi ibadatullahi wahda ìmọ̀ ṣe ọlọ́run ọba lẹ́yìn ọkàn ṣoṣo ìmọ̀ ṣe àwọn nǹkan wọ̀nyí yìí. ó jẹ́ nǹkan tó ṣe wípé òun ló jẹ́ ẹ̀sìn yín tí ó dẹ̀ jẹ́ wípé òun náà ló jẹ́ ẹ̀sìn kan ṣoṣo tó àwọn apá wà bí òun náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń ka kírà náà ní ká máa kà torí pé ẹni bá ti ma nǹkan tó wà nù náà wọlé mọ́ òun pé bó ló ti wá ṣẹlẹ̀ wípé áàbì so látara bẹ́ẹ̀ wọ́n jẹ́ pé wáyé pé wáyé náà áàbì yìí so áàlì yìí ọ̀nà jẹ́ ismu fún iná eléyìí a ti sọ lẹ́lẹ̀ ọ̀nà ní òun ni ẹ̀sìn ló ti jẹ́ gẹ́lẹ́ nìyẹn so áàlì wa ni ummatan wahida tó dẹ̀ jẹ́ kékeré o tí áàlì wa jẹ́ kíni o ẹ̀sìn kan ṣoṣo ọlọ́wà ni wàá nà rabbukum. wàá ọlọ́ni èmi náà wàá ní kan ní ẹ ti bẹ̀rù èmi ọlọ́run ọba náà náà. fàtàkọ̀tọ̀hún amọ̀rún bẹ́ẹ̀nà òzúrọ̀. káwọn ẹ̀nẹ́bí ọlọ́run ọba bá ti wá dé tí wọ́n jíṣẹ́ fún àwọn ènìyàn ọlọ́run ní ara tí máa ṣẹlẹ̀ nígbà náà ẹ̀nẹ́bí ọlọ́run ọba bá lọ tán ọlọ́run bá fẹ́ ṣàlàyé àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n jẹ́ lánàá bí ọlọ́run ọba pàtàkọ́tọ̀ wú amúrọ̀ hún bẹ́yìnà hún láàrin ara wọn lẹ́wàá rí wípé wọ́n wá bẹ̀rẹ̀ sí yapa ara wọn O ti jẹ́ bẹ̀rẹ̀ tọ́gbẹ́ pé bó ti máa ń rí nìyẹn káwọn ànábí ọlọ́wọ́ bàbá ti lọ tán ìṣesí àwọn èèyàn lẹ́yìn ànábí ọlọ́wọ́ bá òun ni kí wọ́n pín yẹlẹyẹlẹ. fàtàkọ́tọ̀hún amúrọ̀hún bẹ́ẹ̀nàhùn zúbùrọ̀ ọ̀rọ̀ ni wọ́n wà pín àlámọ̀rin wọn láàrin ara wọn zúbùrọ̀ wọ́n pín ní kìtì atan kìtì atan kìtọ̀ àná. ní ègìgé ègìgé àwọn àmọ́rin bíi àìmọye ìjọ tí ó máa jáde látara nǹkan táwọn ọlọ́run bá mú wa. ilé ló jẹ́ pé náà àdìsọ pé ó fìdí múlẹ̀ àwọn tí ó jẹ́ àwọn ìjọ tó súnmọ́ wa òun náà ló ṣe ọlọ́wọ́ ọba ṣàlàyé fún wa nínú àdìsí náà òṣè ọlọ́wọ́ ọba ó ń sọ fún àwọn sọ ábà òṣè ọlọ́wọ́ ọba ní àlà ẹ̀yìn èèyàn gbọ́ iná alàlùkìtà mi kọ̀ bùlákùn àwọn alùkìtà tó ń ṣáájú yín ìfitárakú aláṣẹ̀ntẹ́yìn ọ̀sàbẹ̀yìn ìgbà táwọn fẹ́ pín ọ̀nà seventy two ọ̀nà pèsè àwọn tó ṣáájú wa tẹ́lẹ̀ jẹ́ àwọn alikitaad àwọn yehudi àtàwọn nasọ́rọ́ àwọn tó súnmọ́ wa náà làwọn tó gbà fún yíṣà tààmù sí jesus ọlọ́run ni wọ́n pín òṣìṣẹ́ ọlọ́run ọba ni wọ́n pín sí ikọ̀ twenty eh, two ó wá ní wàyí náà àárín ilé umma umma eléyìí o sàtẹ̀sítẹ́rìkù ara sàlàtù sàbùkì òṣèlú ọba ni wọ́n pè é sí seventy three ni wọ́n pè sí ó wá ní ìsàtàrí wọn sàbùkù náà náà àwọn seventy two nínú àwọn tó bá pín inú náà ni wọ́n máa wà wà wà hídàtún fìjánà. ẹyọ kan péré òun náà ni wọn máa jẹ bẹ́ẹ̀ pé yọ wà ní inú àlùjánnà wọn bí wọn sọ Ọlọ́run ọba bọọlù wọn máa di àyà Rasulullah wọn ní òṣìṣẹ́ Ọlọ́run ọba àwọn ó ní nǹkan a fi náà ni pé kọ́ọ́là máa ana àlẹ́ yìí wá àṣàbì ẹ̀rọ wáyé pé ní mo bá wà lórí ẹ̀ jẹ̀mọ́ ẹ̀rọ wáyé pé ní tí mo bá wà lórí ẹ̀ lọ́wọ́ ẹ̀. nǹkan táwọn sọ abẹ́ mi wà lórí ẹ̀ ló wà lórí ẹ̀ gbogbo tí wọn ojú gbé kí lọ́lọ́wọ́ bá sọ kí ló jíṣẹ́ sọ kí ló jíṣẹ́ ṣe kí làwọn sọ abà sọ kí wọ́n sọ abà ṣe àwọn tí bá ti ń ṣe lẹ́yìn àwọn náà ni wọ́n wà nínú àwọn ẹ̀yọ kan péré yẹn so ìṣesí àwọn èèyàn lẹ́yìn àwọn ànábì ọlọ́run òun náà ni kí wọ́n pín yẹlẹyẹlẹ tẹ̀gbẹ́ lónìí náà láwùjọ wa náà àwọn yẹn ti pé yẹlẹyẹlẹ so ìta àwọn àmọ́ dúró lé lórí náà ni pé báwo láti jẹ́ pé ìtọ́lọ́wọ́n ọba ní ká máa ṣe là ń ṣe ètò ìṣọ́lọ́wọ́n ọba tó tún sọ fún wa là ń ṣe ìta báwọn sọ abá ń bẹ́ẹ̀ là ń gbìyànjú àti máa ṣe ọlọ́ni pàtàkọ́ tọ òun. pàtàkọ́ tọ òun amúhàmùn bàyìnà wọn dúró. ọlọ́run ní àwọn ènìyàn tí wọ́n ń bẹ lẹ́yìn àwọn ànábì ọlọ́run wọ́n pín àlámọ̀rí agbélé wọn lọ́wọ́ wọ́n wá pín yẹlẹyẹlẹ láàrin ara wọn zuburon wọ́n pín yẹlẹyẹlẹ àwọn àfáà ní nǹkan pín yẹlẹyẹlẹ ní usulu di àlámọ̀rí ìpìlẹ̀ ẹ̀sìn ni o ọ̀rọ̀ tá a bá ń sọ yìí ọ̀rọ̀ lórí ìpìlẹ̀ ẹ̀sìn làwọn ẹ̀sìn máa ń yí padà ọ̀dọ́ ni pé lórí tawhidullah ṣùgbọ́n ọ̀tẹ́ ń sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ìmọ̀lọ́ọ̀bá lẹ́yọ̀ kan so lórí ìjọba sọ pé ọlọ́run ọba yìí ẹyọ kan ni ẹni tá a gbọ́dọ̀ morogún pẹ̀lú ẹ̀ ni ẹlẹ́gbẹ́ onìkan la gbọ́dọ̀ máa jọ́sìn fún ni ẹlẹ́gbẹ́ a gbọ́dọ̀ tún wá jẹ́ pé àwọn tàwíìdù mẹ́ta táwọn afáà ṣàlàyé tàwíìdù rùbùbíyà kágbàgbọ́ lọ́wọ́ ba lọ́lọ́run olódà gbogbo wa ó náà ní darí gbogbo ẹ̀ téèyàn bá kú kágbàgbọ́ lọ́wọ́ ba ló jẹ́ kó kú téèyàn bá dẹ̀ tún jẹ́ pé ó tún jẹ́ pé ó tún wálé ayé kágbàgbọ́ lọ́wọ́ ba ló jẹ́ wálé ayé. gbogbo sẹ́ni pé gbogbo sẹ́ni fìyà ayé kábà láti tí a bá ní sàfitì nǹkan kan sọ́dọ̀ ẹ̀ lórí ní àdọ̀sọ́ náà ó ti kó lórí mi ńlá. lẹ́yìn wá gbà náà tàwíìdì lùlù iyà òun náà pé kéèyàn fọlọ́ nìkan ṣoṣo kéèyàn ọmọ ìjà pé èyí ó tún wá máa lọ gbé fún nǹkan mi fa ó kọ ọba ìròyìn ọlọ́run ọba ká nígbàgbọ́ sí i ká sì mọ̀ dáadáa ká má fi àdínkù síbẹ̀ ká dẹ̀ má fi àlékún sí i eléyìí ọdún nǹkan tí àwọn afáàn sọ ní òṣòlù di pé à nínú òrun àkàwọ́ mẹ́yà ni àbádáwọ́lé ni àkọ́kọ́ lọ́lẹ́lẹ́ ni pẹ̀lú pẹ̀lú orúkú ni àbákọ́kọ́ gbọ́ lọ́lẹ́lẹ́ ni gbogbo àwọn eléyìí tábàfẹ́ ká fáti àhájẹ́ bísí láyọ̀ kí ni àbá ṣe gẹ́gẹ́ àwọn afáàn kì nǹkan sọ nínú òṣèlú dín nìkan tẹ́ máa láwọn yẹn pé yẹlẹyẹlẹ kì í ṣe ọ̀rọ̀ fíkìw òun ní pé yẹlẹyẹlẹ ọ̀rọ̀ abala àdọ́lọ́wọ́ bá mọ̀ ìmọ́lọ́wọ́ bá gangan òun àwọn yẹn ti ń pé yẹlẹyẹlẹ sọlọ́ bí jẹ́ pé ààrì sínú àwọn tẹ́ pé wọ́n ṣe mùsùlùmí àwọn tó ti ṣáájú lọ ẹlòmí ọ̀sọ̀ yìí pé ènìyàn ọmọ ọlọ́run ni ẹlòmí ọ̀hún gangan ni ọlọ́run ẹlòmí oríṣiríṣi nǹkan làwọn yẹn wà máa pín yẹlẹyẹlẹ wọ́n sáà máa ya tàwọn yìí wọ́n máa pín ṣùgbọ́n kó lójú ìlànà tó ìṣọ́nà ọba tó gbé sílẹ̀ ọlọ́ni pàtàkọ́tọ̀ amúrọ̀hún. pàtàkọ́tọ̀ amúrọ̀hún bẹ̀yìnàhún ṣùgbọ́n. ọlọ́ni àlámọ̀ ìdá gbélé wọn lọ́wọ́ ní tawhid ọlọ́ni wọn wà pín yẹlẹyẹlẹ ń bẹ̀ zúbùrọ̀ lẹ́bí ó pín yẹlẹyẹlẹ lẹ́yìn kọ̀ọ̀kan. كل حزب بما لديهم فرحون ọlọ́wà ni tó tó wá jẹ pàtàkì tó tó wá ní ìmọ̀ nínú ọ̀rọ̀ náà ni gbogbo isbin gbogbo ẹ̀ tó bá ti dá dúró kọ̀ kàrà ẹ̀ bìmọ̀ aládé ìmùfàdìhò gbogbo wọn padà yẹn ọmọ gbogbo wọn náà máa sọ yín pé ti ń bẹ lọ́dọ̀ àwọn ọ̀nà ni gbogbo wọn padà yẹn máa sọ yín pé ah, inú tún máa dùn ṣùgbọ́n yóò máa lérò wípé orí orí ọ̀nà òdodo tó jẹ́ pé orí ọ̀nà àná ni tẹ̀gbẹ́ àwọn tó bá jẹ́ pé àwọn tó pàdánù jù àwọn tó ṣe pé wọ́n ń jẹ́ pé wọ́n lérò pé táwọn ń ṣe tó ṣe pé ó lẹ́tọ̀ tó jẹ́ pé orí àná ni wọ́n wà so àwọn eléyìí àwọn ní àwọn wọ́n pàdánù jù so wọ́n wà lórí aburú so wọ́n dẹ̀ máa lérò yìí pé àwọn sì ń ṣiṣẹ́ so gbogbo ẹ̀yẹ kọ̀ọ̀kan nínú àwọn èèyàn yìí tí wọ́n pín yẹlẹyẹlẹ yìí gbogbo wọn náà ti bá dọ́dọ̀ wọn ó tún máa fọwọ́ gbáyà pé àwọn làwọn lọ lódodo lẹ́gbẹ́ ọmọ ènìyàn ọgbọ́dọ̀ máa farabalẹ̀ láti máa ṣẹ́ẹ̀kì ara ìjọ lórí òdodo àbí òsì lórí òdodo kó ní ọmọ bá wa gbé wá wà lórí rọ tó wá máa dunú sí pé wà lórí rọ náà. ọlọ́ni ìwà ànábì àwọn tí wọ́n jẹ́ àwọn kèbí tí wọ́n gbà fún ọ àwọn tí wọ́n jẹ́ àwọn ọlọ́run ti parí ọ̀rọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn eh, ọlọ́run ti parí ọ̀rọ̀ àwọn tí wọ́n jẹ́ pé àwọn tó kẹ́ àwọn ànábí ọlọ́run ọlọ́run ọba ti bọ́ sí ọ̀rọ̀ ànábì sàlám torí pé ó ti sọ̀rọ̀ àwọn ànábì kan ó ti sọ̀rọ̀ wọn bọ̀ so látara bẹ́ẹ̀ ọlọ́run bá wá yà sí ọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí yìí ọlọ́run ní fàzárùkùn ọlọ́run ní ìwọ ànábì fi àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí fi wọ́n sílẹ̀ fi gàmùrọ́tì ọlọ́run fi wọ́n sílẹ̀ sínú dọ̀lá láti hìm àánú wọn mọ́bà wọn já ń pátá sáàfi àwọn kèfèrí sílẹ̀ sínú anu wọn àtàhìl tí ó fi di ọjọ́ ọkù wọn ọlọ́run bá ń sọ fún ìṣe rẹ̀ wípé àwọn kèfèrí ọlọ́run bá lè mọ́ fìyà jẹ kèfèrí tó fi kú ìran ẹgbẹ́ nítorí pé ẹ̀kan jẹ́ kèfèrí kọ́lọ́wọ́ á fìyà jẹ ṣùgbọ́n àtọ́lọ́ bá máa ń ṣe mú kèfèrí láyé ni pé kọ́lọ́wọ́ bó máa sọ̀rọ̀ fún ètò pọ̀ jù ẹ̀dọ́ bá tọ́lọ̀ bá máa ń sábà ṣe fún ni pé kọ́lọ̀ bọ́ máa jẹ́ kí nǹkan máa dìrọ̀rùn fún kí nǹkan máa dà fún kọ́ máa rọrùn fún ṣùgbọ́n ọba ti parí parí pé ó ti parí ẹ̀ pé èrú ẹni bẹ́ẹ̀ ti fèrè ní òkú. ọlọ́run ní fi wọ́n lẹ̀ àtàhì tí ó fi dìgbà tí wọ́n tí wọ́n wá ti kú tán ó di ni pé kò sí èméjì mẹ́ ìyá mi. àtà tí ó fi di àtà ìnìlmọ̀ ayára ti tí wọ́n fi rí ìyà tí wọ́n ti gbà bẹ́ẹ̀ kú báyìí ọlọ́pàá tí wọ́n fi yà sẹ́yìn náà bẹ́ẹ̀ lọ́dẹ́ bá tún ètò ẹ̀wọ̀n tí wọ́n fi rí ikú báyìí tí wọ́n máa rí ìyà pẹ́yìn dáhùn lọ jẹ́ níwájú ọlọ́ọ̀ni ọlọ́ọ̀ni kò sọ̀rọ̀ ọmọ fún wọn lẹ̀ má bá wọn jan pata ni wọ́n máa ṣe bọ́ bá ti wù wọ́n ọlọ́ni àwọn tó ń jẹ́ àwọn kẹfìrí wọ́n bọ̀ wá kábàámọ̀ nígbà tí kú bá dé ọlọ́run ní àwọn kèfèrí tí wọ́n jọ wọ́n lójú ni ọlọ́run ní àyà sàbúùnà ọlọ́run tẹ́ àwọn kèfèrí tí wọ́n ń lérò ní pé anamanu mi dùn wọ́n bìbí wípé tí àwọn ọlọ́run ọba tá à ń ṣàlékún rẹ̀ fún wọn mímọ́ọ̀lìn wọ́n bá ní ọlọ́run ọba náà fún wa pé ìdí ń kó wàhálà báwọn kèfèrí òun náà ní pé ìtawọ̀ ọlọ́run ọba ń ṣàlékún fún wọn mímọ́ màlẹ́hùn wàgbà ní. ọlọ́ni àwọn kẹfìrì tó di pé à ń fún wọn ní owó wọ́n ń rí ọlá wà mí ọlọ́run ti káwọn ọmọ wọn tún máa yẹjú sọ náà bá ń ṣàlàyé fún wa kálíbà mọ̀ wípé àwọn tí wọ́n jẹ́ àwọn kẹfìrì ọlọ́run ọba máa fún wọn ní owó ọlọ́run ọba máa fún wọn ní ọmọ tí ó yẹjú àwọn wàá lérò wípé owó tọ́lọ́wọ́ bá fún àwọn yìí àtọmọ tọ́lọ́wọ́ bá fún àwọn yìí yóò ti wá jọ wọ́n lójú ní sọ́ọ̀tù tọ́wà àyà fifty five ọlọ́run bá ń ṣàlàyé fún wa bẹ́ẹ̀ kálíbà àmọ́ wípé owó tọ́lọ́wọ́ bá ń fún àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí kọ́ mọ́ jọ wá lójú ọlá tí ọlọ́run bá ń fún àwọn kèfèrí kọ́ mọ́ jọ wá lójú ọlọ́run bá ní reason tó fi ń fún wa ní owó yẹn tó fi ń fún wa lọ́lá yẹn náà fàlà tó di bùkà. fàlà tó di bùkà amúwà lóhùn wàlà àwòlà lóhùn. ọlọ́ni owó tí àwọn kèfèrí ní ọlọ́ni mẹ́jọ ojú ọ̀hún ẹbí lójú mẹ́jọ ojú àwọn náà lójú kárí àwọn kèfèrí kọ́ máa wọ́n gbà kí wọ́n ní owó lọ́wọ́ kárí ilé ìjọsìn wọn kí wọ́n jẹ́ kéèyàn wọ́n gbé. pàṣẹ ah! àti òbájẹ́ wà á rí báyìí ó máa láti wá rí ẹ̀wọ́ ilé ìjọsìn àwọn elébo ti fáìn tó ẹ̀wọ́ báwọn èèyàn ti sùn ti pa ẹ̀wọ́ báwọn èèyàn ti ṣe ẹ̀wọ́ ẹ̀bó ti lọ ẹ̀wọ́ ah, ọmọ ẹ̀bó ti yanjú ẹ̀wọ́ gbogbo doctors tọ́mọ ẹ̀ ní ẹ̀wọ́ yìí nǹkan tó ẹ̀wọ́ yìí ẹ̀wọ́ yìí tó ti ṣe nígbèsè ayé ọlọ́run إنما يريد الله ليعذبهم بها في الحياة الدنيا ọlọ́run ní إنما يريد الله ليعذبهم بها في الحياة الدنيا ọlọ́run bá bẹ́ẹ̀ fi àjẹ wọn láyé mi ìyá ìdá ìlú ọ̀rọ̀ tẹ́ ẹ lọ́dọ̀ wọn yẹn ọlọ́run ọba bẹ́ẹ̀ fi àjẹ wọn ìyá rẹ tí ọba ní mọ́nì ìyá tó ní pé yọ dààmú kùnú ẹ tí ọba ti ní ímánì kò ní nígbàgbọ́ ọdún kálọ̀ ọlọ́run kò ní nígbà kò ní mọ̀ nǹkan ṣé wàhálà ni ìdààmú ni láàárọ̀ lọ́sàn-án láyé lóru ìdààmú ni ọ̀gbọ̀n dààmú ẹ̀dọ́ ní fọkànbalẹ̀ ní iman ọlọ́run ní amọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ fún wọn ni. Ilé fi. Abẹ́ bìyà jẹ wọ́n ni pẹ̀lú àwọn ọ̀rọ̀ tá a ṣe fún wọn yìí pẹ̀lú owó pẹ̀lú ọmọ nínú ìsẹ̀mí ilé ayé náà. Wàtàbí akọ ọlọ́run wa tẹ́lẹ̀ akọ àfúsù akẹ́mi wọn bọ́ wà hún ka àfihàn lẹ́lẹ́gbẹ́ wọn jẹ́ kébìrì so so afẹ́kí ẹ̀mí wọn kọ́ bọ́ nítorí kí ni o tó kí wọ́n lè bá àṣẹ kí kí ni afẹ́kọ́ ẹgbẹ́ àdẹ́nu wọn bá bọ́ báyìí kí wọ́n jẹ́ kébìrì tó ní ẹ̀bá ti lọ́rọ̀ tó lówó lọ́wọ́ yóò fi ẹ̀sìn tó ń sìn àbí nǹkan tó ń ṣe ọjọ́ kó wọn ní owó yẹn lọ́wọ́ ọlọ́run máa ń sàmà ìfún wa pẹ̀lú àyàtà káyìí. كلوا وتمتعوا قليلا إنكم مجرمون ọ̀rọ̀ ọba sọ nínú ayé àti ọkà ọlọ́ni kọ́lọ́ni kúlù ọlọ́ni ẹ̀yìn kẹfìrí ẹ̀ máa jẹun wọ̀tà ọlọ́ni gbogbo màá ń ẹgbánú ẹ̀ láyé ẹ̀ lálìkì àmà ìnákùn mujrimun ẹ̀ẹ́dẹ́gbẹ́ ẹlẹ́sẹ̀ níwájú ọlọ́run ẹ̀ lálìkì àmà ọlọ́ba dùn pé wọn ò ní lálìkì àmà ọlọ́run adalẹ́ ayé fún wọn ọlọ́run ọlọ́run bọ́lọ̀ bá ti ṣe gẹ́lẹ́ nìyẹn sógbó àǹkan tá à ń rí pẹ̀lú àwọn tó ń jẹ́ àwọn kèfèrí yìí ká má jẹ́ kí ká má jẹ́ kí ọjọ́ wa lójú ọlọ́run wọn fi ń jẹ wọ́n lẹ́kẹ̀ẹ́ ni so ọlọ́run bá fi ń jẹ wọn ọlọ́run bá fi ń jẹ àwọn tó ń jẹ́ àwọn kèfèrí ọlọ́run bá fi ń jẹ wọ́n lẹ́kẹ̀ẹ́ ni wọ́n bá sọ fún wa nígbà pé ṣé wọ́n lérò ní pé. ọlọ́run ní ṣé wọ́n lérò wípé nǹkan táwọn ọlọ́run bá kún wọn lọ́wọ́ pẹ̀lú ẹ̀ من مال وبنين tí a fún wọn lówó tá a fún wọn ní ọmọ náà. نسارع لهم في الخيرات tí wọ́n lérò gba àwọn ọlọ́run ọba anamọ́ nusariu làwọn fil khairat ah, wọ́n ní àwọn àyàrá sáré lè sọ̀rọ̀ tí wọ́n lérò bẹ́ẹ̀ ni wọ́n yóò fi ah táwọn bá ti ṣe ah tí wọ́n bá ti ṣe kankan báyìí ọlọ́run sáré fún un nìkan ni tó bá ti san ìdára tó máa ń san ọlọ́wọ́ owó fi sọ pé kówó wọn pọ̀ sí ìgbà mẹ́wàá àwọn owó wọn máa pọ̀ sí ọlọ́ọ̀dún yẹn ló ka sẹ́ lérò pé à ń yára ṣe dáadáa fún àwọn ni ọlọ́ọ̀ sẹ́ wọ́n lérò pé àwọn ọlọ́run ọba à ń yára ṣe dáadáa fún àwọn ni ọlọ́ọ̀ kí ni. bálá yẹ̀ṣọ̀rọ̀ ọlọ́ni kí n ṣàlàyé fún yín ọlọ́ni àwọn ọlọ́run ni wọn ọmọ ni ọlọ́run ni pé láwọn ọmọ yìí pé tá à ń ṣe à lásán ni kí wọ́n fi kún kébèrè pẹ̀lú àtàkà fún wa ọlọ́run mi tó pé ìwọ́n fẹ́ wá jí àwájọ ọlọ́run ọ̀rọ̀ yẹn la fẹ́ kó sì wọn lọ́nà pọ́nmọ wọn yanjú la kó sì wọn lọ́nà sọ̀rọ̀ pé abẹ́kùn wọn ṣe kí ni òkú wọn kún kébèrè ni so ká máa ti bí ọ̀rọ̀ àwọn tá a jẹ́ mùsùlùmí ká máa ti bẹ̀ wá wo ìgbàgbọ́ pé ẹni yìí ah kò ní mọ́ni dáadáa àbẹ́wàá ní ó jẹ́ ìṣàdúrà dáadáa ó ní mọ̀ dáadáa òun ló yẹ kí gbogbo nǹkan rẹ̀ ó ah, ẹ̀rí báyìí owó àwọn ọmọ èèyàn ju ọlọ́lá ṣe gbogbo ẹ̀ ọlọ́run kìí ṣe máa àìfẹ́ lẹ́yìn òdì tàbí nǹkan àìfi dì tàbí tó mọ̀nà ọlọ́run bá ń ṣàlàyé lè fún wa háyà tá a kà yìí ẹ̀rí gẹ́gẹ́ láti ṣàlàyé fún wa fún wọn ìbúrò kọ̀tọ́ kọ́lọ̀ fún wa yọrù sí i òṣìṣẹ́ ọlọ́run ọba ti sọ níwájú àwọn tó ń yá àwọn tó jẹ́ àwọn sọ̀hábà wọ́n ó jẹ́ tó ṣe pé wọ́n borí Faris wọ́n dẹ̀ borí ro so ọba kan nínú àwọn ọba tí wọ́n jẹ́ ọba Faris tó náà ní Kisra ọba Róòmù jẹ́ Kisra òjò ọlọ́wọ́ wa ń ṣàlàyé pé ẹ̀ẹ̀rí Kisra yìí o. ẹni kí sọ́rọ̀ yìí o èyí tó jẹ́ pé ó jẹ́ ọba nílẹ̀ rome òṣìṣọ́lọ́wọ́ bá ń sọ wípé ó ní ọba máa fi ṣe ẹ̀ṣọ́ tí ọba máa ń wọ̀ aṣọ rẹ̀ àti gbogbo àwọn nǹkan tí wọ́n wọ̀ àwọn ìdálágbára ayé ń gbà náà òṣìṣọ́lọ́wọ́ bá ń nàka sí kan náà àwọn tí wọ́n jẹ́ sọ̀hábà wọ́n pè so sọ̀rọ̀ ọkọ̀ yìí òṣìṣẹ́ ọba náà kà sí òṣìṣẹ́ ọba níbẹ̀ tí ń wo ọkùnrin yìí ẹ̀yin mùsùlùmí ẹ padà wá jẹ́ pé ẹ borí ìlú róòmù ẹ borí ọba wọn aṣọ tí wàá máa ń ẹ tún gbà ọkùnrin yóò wá wọ aṣọ yìí ọkùnrin wọ nígbà tí wọn náà tó èyí ọmọ òwe kí ni òjò náà máa ń ṣàlàyé àwọn táwa ń lu Madina táàtì táwọn ará Mẹ́kà gbòó ti àgbàdo náà so àwọn tó ti wá jẹ alágbára ayé wọ pàwà tí wọn darí ayé àwọn agbàlú wọn àmélò tọ́nà wọn tó jìn sí lu Madina gan àwọn àtúnwá gbé eléyìí tó wá wọ aṣọ wọn sọlọ́ọ̀ bá ti sọ bẹ́ẹ̀ lẹ̀ ọlọ́wọ́n bá dẹ̀ ní kí lẹ́yìn ìbàlú ìṣọ́lọ́run bá kó lórí ayé tán ọlọ́run á ní kí ó di mímú ṣe bẹ́ẹ̀ àwọn mùsùlùmí sì gba gbogbo ẹ̀ láyé umar wọ́n wá gba aṣọ ọba wọn umar wá pe sọ̀rọ̀kọ̀ ìṣọ́lọ́run bá ti ní ọwọ́ aṣọ ọba yìí ó wá wọ̀ so wọ́n ní wọ́n wá ń sọ́jọ́ náà gbàlá umar ìní kọ́ni alimtu anamẹ́kálí sọ̀rọ̀ so ó ní kánà yòókìbù àyùsíbà máa lánà yòókìkọ òfin ṣẹ̀dí ìlíkà tògbé dúkìá tí wọ́n rí gbà wọn aṣọba lásánga owó lánìí tó tó nǹkan rẹ pé ẹ̀yọ́ àmùsùlùmí ó ní ìwọ́n òṣèlọ́wọ́ bá máa ń fẹ́ kó jẹ́ pé òun ó rí dúkìá ṣùgbọ́n nítorí pé tó fi fẹ́ni pé kó wò lè ba ara sójú ọ̀nà ọ̀dùn ọlọ́run bá so tó bá ti rí dúkìá kèé sọ pé ah dúkìá ẹ̀kọ́ sàjọ́ tèmi bẹ́ẹ̀ ni àwọn náà ó wá ní ìwọ ọlọ́run gbogbo dúkìá tààrí kò yìí náà àlà láàyè fún dáríkà mẹ́kìrà mi kàbí umma má jẹ́ jẹ́ pé yóò kó bá umma rẹ̀ wá jẹ́ pé ètò yóò kó bá fẹ́ àgbà á ọ̀rọ̀ bá ti rẹ̀ dẹ́wọ́n náà fi aṣọ pé kó wọ́n sáré ọmọ kọ́rọ̀ yẹn wá káyà ìjọ náà wọ́n ní pé káyà mú ma sàbúnà ànàmá nù bí dùn. yà sàbúnà nù bí dùn bí mi àmọ́ ní bọ̀yẹ̀ kẹ́yìn ọmọ lérò wípé torí pé ah èmi ni mo ní owó jù láàrin àwọn èèyàn èmi ni mo bímọ jù láàrin àwọn èèyàn kí ẹ̀sọ́ á kà sí pé èmi mo ní mọ́ni jù láàrin àwọn èèyàn èmi kan náà máa fi jẹun lọ. ọ̀rọ̀ tá a rí yìí ààrẹ á kà sí pé ọ̀rọ̀ yìí àtàwa rí àtùmọ̀ abẹ́lọ́ nípa ìgbà ọ̀rọ̀ yìí kọ́ jáde òfun wa láàmà abẹ́lọ́ torí pé ọ̀rọ̀ a máa jáde òfun yàn a máa kó bá yàn so kọ́lọ́run ní ti máa yára kiri táwa ti wá ṣàdúrà báyìí àwa àlè ṣàdúrà fún yàn kó mọ́ gbà àbí àà ní bá ṣàdúrà fún ìsìn ẹgbẹ́ àdáwọ̀ àti kò sínú kò ní túmọ̀ kò sínú àwọn nǹkan táwọn ẹni ọlọ́run bá máa ń sọ bí tá a bá ti ṣàdúrà báyìí máa ṣe kò ní túmọ̀ kẹ́ni kan bá sọ wílé yìí kò sọ pé jẹ́ni ọlọ́run ó dún sọ pé kò jẹ́ni ọlọ́run nìfẹ́ tó bá ní ìmọ̀ pé àwa àlè ṣàdúrà fún yàn kó mọ́ gbà èrò kò sọ pé ní abẹ́ àlè ṣàdúrà fún yàn kó mọ́ sòwò náà bàbá ń sáré fèrèrè kan fún yàn kò sọ wípé èèyàn ti wá lọ dàgbà wọn ikú lọ náà. نسارع لهم في الخيرات بل لا يشعرون ọlọ́run ní wọn ò mọ̀ bal la yash'urun أن ذلك استدراج من الله wọn ò mọ̀ wípé nǹkan tí ń ṣẹlẹ̀ sí wọn yẹn istidraj min Allah ọlọ́run bá fi ń dẹ̀wọ́ lẹ́kẹ̀rẹ̀ torí pé ọlọ́run ọba a máa dẹ̀ èèyàn ẹ̀yẹ ọlọ́ni sanasitẹ̀lẹ́lẹ́ jù omi àìsàn láàyè àlámọ́ ọlọ́ni àwọn wọn kèpèrè á dẹ̀wọ́n dẹ̀wọ́n ní mọ̀ ọlọ́ba máa ti ọ̀rọ̀ sí yẹn gbá ló dẹ̀ fẹ́ kí kò ní bẹ́ẹ̀ torí kóòtù pẹ̀pẹ́ yẹn ni yìí kèpèrè ni sí yóò wá ọ̀rọ̀ pọ̀ sí yóò ah, ọ̀rọ̀ wọn máa ń dalẹ̀ ọlọ́ni mo máa ń dẹ̀yàn lẹ́kẹ̀ ọlọ́ni ọgbọ́n tèmi ọgbọ́n tó yí mi ò lè bọ́dún ẹ̀ lẹ́yìn náà ọlọ́ni máa ń sábà fún wa. إن الذين هم من خشية ربهم مشفقون. náà ọlọ́ni máa fẹ́ sábà fún wa àwọn tó jẹ́ pé àwọn tiwọn àwọn ní ti tiwọn á fún wọn ní owó àwọn kan wà rẹ pé á fún wọn ní ọlá ọlá tá a wá fún wọn yẹn àwọn ò ní dàbí àwọn báyìláyé sí òru náà tó wà lókè àwọn tí wọn àwọn tá a bá fún lọ́la ń tiwọn àwọn oníwò pé ah ọlọ́mọlẹ́kọ́ bá yẹn gbogbo lọ́rọ̀ bá máa ń ṣe fún mi fìtínà máa ní ọlọ́run gbàdúrà mi má tọrọ lọ́dọ̀ ọlọ́run mo bímọ tó yanjú mo nílé mo ra mọ́tò èmi nìkan mo láwọn kan tó pọ̀ ọlọ́mọ fi dán mi wò wọ́n ni ọlọ́mọ fi dán mi wò àwọn kan wà bẹ́ẹ̀ pé àwọn tí wọ́n wọ́n máa ní ṣòwòrò fún wọ́n máa wò pé ah ilé ìwé kí n máa fura o ẹ kí n máa kọ́mọ̀ kó bá mi wájú ọlọ́run ọlọ́run abẹ́sọ àwọn tí wọ́n máa ní ṣòwòrò wọ́n ní àwọn tí jáwọ́ kẹfìrí báyìí láàyè ṣòwòrò àwọn ò ní ní ṣòwòrò fún wọn ò ní kà sí wọn gbà pé ah èmi wọ́n dáa ju wájú ọlọ́run tiwọn àwọn eléyìí wọn ò sọ fáwọn dájọ àwọn wo ni ọ̀nà ìgbà. iná lẹ́ni náà ń mi lọ́kọ́sí àti ọ̀gbìn mùsùlùmí. ọlọ́ni iná lẹ́ni náà ń mi lọ́kọ́sí àti ọ̀gbìn mùsùlùmí. àwọn tó ṣe wípé mi lọ́kọ́sí àti ìròyìn mẹ́rin ní bẹ̀rẹ̀ ọjọ́ bàbá mú wa. àwọn tó pé ọ̀rọ̀ èé jẹ́ kí ọ̀rọ̀ èé ọ̀rọ̀ èé ọ̀rọ̀ èé jẹ́ kí wọ́n bẹ̀tẹ́ bá àwọn kan àdẹ́gbẹ́ ó fún wọn lọ́rùn ọ̀rọ̀ rẹ̀ òsì ní jẹ́ wọ́n sínà ọlọ́ni àwọn wo ìròyìn tá àkọ́bá lára wọn ọlọ́ni pé ọlọ́ni àwọn tó ń pè ó mìíràn kan ṣe àti rọ̀bù. mìíràn kan ṣe àti rọ̀bù ìmùsìnkún. aṣfakọ kéèyàn bẹ̀rù kọ́ṣì àná kéèyàn tó bẹ̀rù ọlọ́ni àwọn ẹgbẹ́ umm torí ìbẹ̀rù ọlọ́run ọba báyìí mọ́ṣíkún náà wọ́n máa bẹ̀rù torí ìbẹ̀rù ọlọ́run wọ́n ní ọlọ́run bá sọ ní wípé ó wípé kàmọ́lù ìtẹ̀rọ ánìmọ̀hánsì àwọn èèyàn yìí wọ́n yẹ fẹ́ dẹ́ṣẹ̀ ọ̀rọ̀ nínú kẹ́tí wọ́n kékeré yàn dẹ́ṣẹ̀ ni wọ́n á máa rí ọ̀rọ̀ yìí ni pé àwọn á máa sákàwọ̀ mọ́ dẹ́ṣẹ̀ látara ọ̀rọ̀ tí wọ́n ní ọlọ́ni àwọn tí wọ́n ọ̀rọ̀ máa ṣe láǹfààní nìyẹn ìròyìn alákọ̀ọ́kọ́ tá a bá lára wọn náà ni àlùfáà ìmáa bẹ̀rù ìmáa bẹ̀rù mí nítorí ìbẹ̀rù ọlọ́run bá wọn wọn ò ní bẹ̀rù ọlọ́run wọn máa bẹ̀rù gbogbo ẹ̀rọ abẹ́sẹ̀ báyìí wọn máa bẹ̀rù. kí wọ́n rán torí ẹ̀ ṣe tí wọ́n fi ń bẹ̀rù yẹn torí pé wọ́n bẹ̀rù ọlọ́run wọn lọ́wọ́ bá lè fi àjà wọn gbogbo ẹ̀rọ abẹ́sẹ̀ wọn máa bẹ̀rù. sọ ìbẹ̀rù ọlọ́run bọ́ kúló ẹ̀mí wọn tán àti dẹ́sẹ̀ yóò nira fún wọn. sọlọ ni ìròyìn alákọ̀ọ́kọ́ nìyẹn fún àwọn ló ṣe pé tá a bá والذين هم بآيات ربهم يؤمنون ọlọ́run ní àwọn èèyàn yìí bí àyà ti rọ̀bì èmi mi náà gbogbo tọ́lọ́wọ́ bá pè ní àmì rẹ̀ pàtà yẹnyẹn àmì tọ́lọ́ tó ojú wọn náà ni àmì àyà tó àlùkàwò níyà àwọn tí wọ́n ṣẹlẹ̀ láyé gan àmì ni àwọn tí ń ṣẹlẹ̀ láyé sẹ́ni fún kú lẹ́gbẹ̀ẹ́ yẹn àmì ni tí ẹ̀kọ́ tẹ̀lẹ̀ àmì ni àwọn ẹni tí wọ́n bá ti ní pé kankan tẹ̀lẹ̀ báyìí wọ́n ti mọ̀ pé ọlọ́run wọ́n sì nígbà pọ̀sọ́dọ̀ náà ìmánì ọ̀dọ́ ọlọ́run wọn darí ẹ̀sìn. àyàtú ṣẹ̀rẹ̀ ìyá òfin tí wọ́n bá ti gbọ́ nínú òfin ọlọ́run wọ́n ní òfin ọlọ́run nìyí ọlọ́run ní ká ṣe báyìí ọlọ́run ní báyìí ní kóbìnrin ó ti ṣe ọlọ́run báyìí ní kọ́kùnrin ó ti ṣe ọlọ́run báyìí ní ká ti ṣe ní tí ó mọ̀ wà lórí ẹ̀mí tiwọn náà ní pé kí ni òbó làwọn ti ṣe kìnìyà wọn ò ní gbàgbọ́ sí wọn dẹ̀ mọ́ wọn bí wọ́n ti ṣe ìròyìn ẹlẹ́ẹ̀kejì wọn nìyà. so wọ́n máa ní kí ni at-tasdiq bi ayati Allah so al-iman bi ayati Allah wọ́n máa ní ìgbàgbọ́ tẹ́yẹ́yẹ́ tí ogun ayé ọlọ́run ọba ọlọ́run ni wọ́n lé dínà òun bí ayati rabbihim yu'minun àwọn tó ṣe yí pé gbogbo ayé ọlọ́run ọba náà ní gbogbo tọ́lọ́run ọba ni wọ́n máa tẹ̀lé lórílẹ̀ ayé owó nígbàgbọ́ sí pé ọlọ́run ọjọ́ máa tẹ̀lé gbogbo tó bá yára bá tún sọ̀kalẹ̀ pé ayé àdó kùránì kẹrin ọlọ́run ni wọ́n ṣe kí ni òun ò ní gbàgbọ́ sí. àwọn eléyìí làwọn tó ṣe yí pé ọ̀rọ̀ kò ní jẹ́ nǹkan tó ṣe wípé ó wá máa jẹ́ nǹkan tó máa affect wọn so ọ̀rọ̀ tọ́lá bá fún wọn owó tọ́lá wọn bá fún wọn àwọn èèyàn yìí ni olùdíje kí ni o ní ọ̀rọ̀ yìí ò ní affect wọn ọ̀rọ̀ ni ìròyìn ẹlẹ́ẹ̀kejì nìyẹn. والذين هم بربهم لا يشركون ọlọ́ni ìròyìn ẹlẹ́ẹ̀kẹta tí a máa bá lára àwọn tó ṣe wípé ọ̀rọ̀ òní jẹ́ kí wọ́n ó ṣìnà òun náà ni àwọn tó ṣe wípé láàyè ṣìrìkú nàbẹ̀rọ̀bì gbogbo tí bá ti ń jẹ mẹ́ ẹ̀bọ̀ tí wọ́n ti pè nǹkan ní ẹ̀bọ̀ tí ó bá tẹ ẹ̀wọ̀n jẹ́ ọlọ́run wò ní rúpọ̀ ẹ̀wọ̀n ní rúpọ̀ ọlọ́run wọn ò ní máa wò wípé ah, ọ̀rọ̀ tó lọ́ọ́ bá wọn yìí wọ́n gbàgbọ́ ọlọ́run fá wọn àìmọye àtọ́ lọ́rọ̀ lónìí wọn ni àkọ́rọ̀ ah, yẹn wọ́n bá a lọ mọ́ ah, ẹ̀wà tó bí àwọn àgàdá máa fi tá máa dá fi máa dè mọ́lẹ̀ wọ́n bá tó máa ṣẹbọ sọ́lọ́mù sọlátara bẹ àwọn tí wọn jẹ ọlọ́rọ̀ yìí. wàlẹ́dínà òun bí ọ̀bí láàyè ṣe kúrò. ọlọ́ni àwọn tí wọ́n ń jẹ́ ká ń sọ fún wa tó pé ọrọ̀ ò ní àwọn tó pé wọ́n máa ní tọ́rọ̀ bá ti ń sọ̀rọ̀ fún wa bẹ́ẹ̀ ni wọ́n máa kà pé nǹkan kan máa ń ṣẹlẹ̀ so ǹjẹ́ ọmọ ẹ̀ṣẹ̀ sáwọn ni pé láàyè ṣe kúrò náà bẹ̀rẹ̀ bìbò والذين يؤتون ما آتوا وقلوبهم وجلة ọlọ́run ìròyìn ẹlẹ́ẹ̀kẹrin ìròyìn mẹ́rin ni ọlọ́run ìròyìn ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni àwọn tó ṣe wípé yùtú náà máa á tọ́wọ́ wa kùlú mu wájìlá ọlọ́run ti fún wa lówó tí máa fẹ́ náwó báyìí ọkàn ó sì tún máa gbà wọn ò ní máa fi akọ náwó wọn ò ní ọbẹ̀ náwó ni ọlọ́run fún wọn o yóò tú náà máa á sọ ìtàn bẹ́ẹ̀ fi tọrẹ wọ́n máa fi tọrẹ báyìí. wọ́n kú wọ́n yé náà. tí wọ́n bá ti ń fi owó tọrẹ báyìí bẹ́ẹ̀ lọ kan owó tó pé sọ́nà ọmọ ó sì gba sọ́dà kan tí mo tún sì yìn ọlọ́run. ṣé kinní yìí tí ó sì fi ọlọ́run sọ́dọ̀ á ṣé màá ti dùn lè rẹ̀ tẹ̀ wájú ṣé èsè bí mo ti fi kárí mi sí báyìí ṣé èsè mo ti fi rìyáwó sí báyìí ṣé èsè bí mo ti mo sọ fún àwọn èèyàn pé èyí fún yín ní Ten thousand ta gbangba déjì kí wíyá owó èmi rẹ́sìmẹ́ lórí owó ìgbà ìwọ̀n náà kí n sì máa sọ bẹ́ẹ̀ mo kàn sọ pé èmi kàn wọ́n pé nígbà tẹ́kẹ́ ìdáni ìbùn twenty thousand tẹ́lẹ̀ nídìí kékeré bí adìyẹ àgùnbẹ̀ ṣe wọ́n tún wá máa bẹ̀rù ọlọ́run ma bí wọ́n bá ti ń mẹ̀kẹ́ lọ́wọ́ máa fún wọ́n tún wá bẹ̀rù ọlọ́run ma lórí ọlọ́run máa ń sàwọn ẹ̀fọn pé àwọn eléyìí ni ìròyìn tí àwọn tẹ́ pé ọ̀rọ̀ òní àwọn ọ̀rọ̀ ó dà wọn láàmú kò ní jẹ́ wọ́n mọ̀ kankan wọ́n máa máa ṣiṣẹ́ àwọn kìfì àwọn tọ́rọ̀ òní dà láàmú tí ọrọ ọmọ ajé wọn máa mọ kankan akọ oníbẹ̀rù ọlọ́gbọ́dọ̀ wọn náà ni pé wọ́n ò ní gbàgbọ́ tí wọn dọ́rọ̀ bá sùn kalẹ̀ wọn náà ní pé wọn ò ní náà ní pé tí bá ti wá náwó ẹni alùgbà tí náwó máa náà fún wa ní mùsùlùmí wọ́n nígbà lóṣù ọlọ́run ọba tó ìyálára Aisha ó ní òṣìṣẹ́ ọlọ́run ọba àwọn tí wọ́n náwó wọn yẹn náwó báyìí wàkùlù bò wọ́n wájìlá bọ́lá bá yọ pé tí ẹ ti ń náwó lọ́wọ́lọ́wọ́ yẹn tọ́kàn rẹ̀ tó wá ń gbọ̀n ó ní omi ṣe ebi ṣe ẹni ní ṣe orí ìgbèrú ẹni bẹ́ẹ̀ ọwọ́ alẹ́ di yẹ sẹ̀rẹ̀ wàyẹ ṣọ́bùlù kọ́kọ́rà wọ́n wà yà kọ́ fúnlá àdáwàjẹ́ tí èsè pé ìlú ẹgbẹ́ ń ṣe sìnà títún ń jalè títún ń mutí tọ́wọ́ á jẹ́ pé ìtú wọn bẹ̀rù ọlọ́wọ́ bá ní mẹ́rin àwọn àti ọmọ nìkan lọ ní láà yàbí tàbí bákìrì yàbí tàbí dik ó ní kò rí bẹ́ẹ̀ o so ẹ̀tọ́ pé ń tá a fún tún náírà níbi wàlàkínà alẹ́ bí yìí sọ́ọ̀lì wàyà súnmù wàyà tàṣọ́dà wọ́wọ́ ya kọ́ fún láàájá wàjá lẹ́gbẹ̀ẹ́ ń kírun ń gbàwẹ̀ ń tẹ́jú wá ti wá ń ṣe gbogbo àwọn tẹ́lú ọ̀gá ni kọ́ máa ṣe yẹn báyìí ẹ̀ tún máa mọ̀lẹ́bí ọkàn yóò tún máa gbọ̀n yóò tún máa bẹ̀rù pé ìjọ ọlọ́wọ́ bó sì gbàtẹ́ lọ́wọ́ àbí òní gbà irú ẹni bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ sọ ní. so àwọn tí ọrọ̀ tí ò ní dá láàmú nìyẹn ọlọ́run ní sọ anáhùn náà. anáhùn ìlà ọ̀dẹ̀ ọ̀dẹ̀ ọlọ́run àwọn tó ṣe pé gbàtí wọ́n bá ti náwó wọn ọkàn wọn máa gbọ̀n pípípí padà lọ lọ́dọ̀ ọlọ́run ọba báyìí àmọ́ bóyá ń ta mẹ́rin ní bóyá ọlọ́run bó gbà bí ò ní í gbà á tí wọ́n máa bẹ̀rù pé á ah! sì padà sọ́dọ̀ ọlọ́run wọ́n sì ní gbogbo kíní náà lágbẹ̀sán rẹ̀ báyìí sáàtì wa ná lọ́dọ̀ yẹn ká ná dáadáa báyìí tí wọ́n bá náwó tó wọ́n tún máa ronú parẹ́ ọlọ́ni àwọn tó rọ̀ òsì lọ́nà nìyẹn náà. أولئك يسارعون بالخيرات ọlọ́ni àwọn eléyìí bá a ti ń sáré fún wọn lọ́rọ̀ àwọn ilé ìnàlẹ́bẹ̀ ń sàárè wúnà tìlẹ̀ kàìrọ́ọ̀t wọ́n máa tún wọn yá àgbà pé ah, ọ̀rọ̀ yẹ já sáré lọ náà síbi dáadáa wọ́n máa sáré sí rere wọ́n máa sáré sí rere àwọn ń sáré fún ọlọ́run àwọn náà kí ni o ìsàárè wúnà tìlẹ̀ kàìrọ́ọ̀t àwọn náà tún wọn kí ni o wọ́n sáré síbi rere ni tó kàn bá ti dé báyìí náà ni ah àṣewá ṣe business èyí tó tó báyìí la jẹ́ o ti ẹja tó ti sọ́dá kọ ẹja tó ti báyìí ẹja tó ti báyìí àwọn náà yóò sàárè wúnà tìlẹ̀ kàìrọ́ọ̀t náà. Wọ́n látàdíkú. Wọ́n ló wá ti jẹ́ rere láyé ìpadà yẹyẹ wà ó látàdíkú. Ọlọ́ni àwọn ní ọgbà ajílẹ̀ dẹ̀. Ọ̀rọ̀ wọn ò ní ọ̀rọ̀ wọn ní jẹun lójú. Ọlọ́ni àwọn tí owó tọ́jẹ́ ike ọ̀jẹ́ nǹkan tó ṣe yí pé a sọ pé owó yẹn wá kó bá wọn nínú ìgbésí ayé wọn yẹn. Àwọn tó yẹ pé Ọlọ́run bá ní kí wọ́n lè jẹ́ tó ṣe yí pé owó yẹn wọ́n mọ̀ pé bọ́lọ́run bá ti ń ṣe fáwọn ó ní àwọn nǹkan kan táwọn gbọ́dọ̀ máa ṣe ojúṣe àwọn mi ti ń yára ké fáwọn ẹlòmíì ò ní tí ì tọrọ ẹlòmíì gòdì ẹni tọrọ gángan yọkàn láì fóun ṣe bísí ìgbókè kẹta àrùn ọ̀gbìn máa ní ẹlòmíì ò pé owó oṣù gan owó tó máa kó wá rẹ̀ nù ẹlòmíì ò ṣe bísí ẹ̀sìn sílẹ̀ ẹni tí ó jẹ lórí ẹ̀ òǹtọ́pọ̀ ni láwọn gbọ́n nípa olóhùn máa ṣe kọ́lọ́ máa ṣe ọlọ́run bá máa ṣe ó wà máa pé ah tó náà máa ń sáà náà wù báyìí tẹ́lẹ̀ mi ó ti di láàárọ̀ tí ni tí wọ́n máa sọlọ́tọ̀ abẹ́ oní ẹni ẹni òtún wa máa yára ẹni tó wá lówó yẹ yóò máa yára sí i máa ṣe dáadáa lọ́gbẹ́ ah kò wá ní lọ́gbẹ́ ah tó gbé mi mo ní ìmánì jù tó gbé mò ń kírun ọlọ́mọ àfi fún mi lówó tó gbé mò ń ṣe kíní kan lọ́wọ́ tó gbé àdúrà tí wọ́n ní kí n máa ṣe àdúrà yẹn ti máa ti ń ṣe báyìí tó ṣe é méjì bẹ́ẹ̀ owó máa ń dé ni ah! kò ní sọ báwọn ìtọ́sọ náà ni kí ولا نكلف نفسا إلا وسعها sọ́wọ́n afáwọn onítẹ̀síìrì ayàtàfẹ́ ka ìyọ̀nà méjì náà ni wọ́n gbà túmọ̀ rẹ̀ àwọn afáwọn onítẹ̀síìrì kan wọ́n gbà wípé ayàtàfẹ́ ka yìí ó ń bá ayàtàfẹ́ ń ka àbọ̀ ìlọ. so nǹkan méjì ló dàpọ̀ mọ́ra wọn ní ayàtà ń ka yìí alákọ̀ọ́kọ́ ni bí ọlọ́run bá sọ̀rọ̀ àwọn kèfèrí wípé àwọn ọlọ́wọ́n bá ń yára lórí fún wọn wọn ò sí mọ́ lọ́lọ́ bá ti wá sọ̀rọ̀ nípa mùmìnì nìsín àfẹ́kọ́lọ́ bá ń yára ti rere fún àwọn mùmìnì ṣùgbọ́n àwọn wọ́n mọ̀ pé ah, ọlọ́run ń rere fún wọn wọ́n sì ń ṣe bó ti kí wọ́n máa ṣe so àwọn kan bá gbé àwọn tá a sọ gbẹ̀yìn ni àyà ń sọ̀rọ̀ lé lórí àwọn ilé àkọ́mọ kan lọ tó bá yàtọ̀ wọn tó wọn tún kà àwọ ọlọ́run ọba ara àṣesí ìwà náà ni àlàbọ̀ ẹ̀mí kan lọ́rùn ńlá ó ṣe àhá àyàfi tí ẹ̀mí yẹn ó lè ṣe ọ̀bọ̀ ní ọgbẹ́ tó gbọ́lọ́ fún yàn lówó nìsín kọ́ gbogbo owó padà yẹn kọ́ lọ gbé e, kọ́ fi ṣe sọ́dá kọ́ ọlọ́run fi ṣe bẹ́ẹ̀ tó jẹ́ pé nígbà tí ẹnìkan wá béèrè ní àwọn ẹ̀wọ́n ìlọ́wọ́ ẹnìkan alákẹ́ nìkan lọ́wọ́ béèrè wọ́n ní zakati èlò lọ́wà ní ọ̀dàkẹ́ one million àbí nǹkan kan náà nìyí wọ́n bá ní zakati èlò lọ́wà nínú one million lẹ́nu yẹn bá ní kò ju fifty thousand lọ wọ́n ní fifty thousand nínú one million <laughs> owó eléyìí owó eléyìí kéré <laughs> kò lè jẹ́ bẹ́ẹ̀ tí wọ́n bá tún béèrè béèrè dáadáa pé <laughs> pé kí ni. owó igbe owó yẹn ti kéré jù ọlọ́ọ̀bá ò ní gbé nǹkan lórí ọmọ ènìyàn àyàfi tí ó lágbára àti lè ṣe ọlọ́run ìgbé lórí ọmọ èèyàn ìyìn tí ọmọ èèyàn lágbára àti lè ṣe ló jẹ́ pé bàkádé ló ń lórí yọ ó ní ó dì yọ ọlọ́run kó wà ní kankan èrò dáhùn kí lójú mélòó ni ọkọ̀ ju ẹ lọ sọ́dọ̀ máa wọ́n ní ọlọ́run ọba o láàánú kálífù ọlọ́run àwọn ọlọ́run ọba àyè ńlá bẹ nìkan lọ́rùn ọlọ́run ìlà òṣàhá ìjọba lágbára òun náà la máa ní kó ṣe pé ká fún yẹn lọ́rọ̀ tó kọ́rọ̀ rẹ̀ ọ̀pọ̀ tó àníwá la nǹkan bọ̀ lọ́rùn pé ẹ̀yin tẹ́ afúnlọ́rọ̀ ìjọ tẹ̀tẹ̀ ẹ̀wọ́n náà lọ́wọ́ yín tán àìṣe bẹ́ẹ̀ ọlọ́run tí yẹn bá lágbára tó jẹ́ pé nínú àdìsí ni pé tọ́ọ̀ bá lè kírun nínú ọ̀rọ̀

so lẹ́yìn ọlọ́ba sọ́jọ́ ti kọ́ wa lọ hajj ọlọ́ ah, hajj ni wọ́n yà lọ ní o ọba dànù lójú ọ̀nà ọlọ́mọ bò sí bẹ́ẹ̀ tó bá yọ pé dandan ni kí a lọ bó sáà nínú ni ọlọ́mọ bò ní mú ẹ̀sìn kan ọlọ́ni ń bẹ lọ́dọ̀ àwọn ọlọ́run ọba tí ò sí èdè ìgbẹ́ ọ̀nà ni àwọn ìwé iṣẹ́ yín àti kọ́lẹ̀ báyìí. kìtàbílẹ̀ amal wà lọ́dọ̀ àwọn ọlọ́run gbogbo tẹ́tẹ̀ ń ṣe ó wà lọ́dọ̀ àwọn ọlọ́run báyìí ìwé yẹn yẹn ń tẹ́kù bìlà hàkì bá dijọ́ bí nàá kẹ́yàmà yẹn ń tẹ́kù bìlà ákẹ́rọ̀ bìlà hàkì ntọ́wọ́ àná ẹ̀ yọ sọ̀rọ̀ yọ máa sọ jáde fún yàtọ̀ ẹ̀ gbọ́ àtàwọn tó jẹ́ àwọn kèfèrí àtàwọn tó mẹ́rin túmọ̀ àwọn kèfèrí tí wọ́n ń ṣiṣẹ́ tí ò da ọlọ́ni à ń kọ́lẹ̀ ìwé ń bẹ lọ́dọ̀ wa àwọn tó ń jẹ́ àwọn tó gba fún lọ́rọ̀ tí wọ́n lọ́rọ̀ wọn síbi tó da ọlọ́ni ìwé ń bẹ lọ́dọ̀ wa tá ń kọ́lẹ̀ lẹ̀ ọlọ́ni ìwé ń bẹ lọ́dọ̀ wa tí yóò máa sọ òdodo tó wájú ọ̀bìnrin àti àmọ̀ fáwọn èèyàn tí yóò máa ṣàlàyé tí wọ́n ṣe ń ṣe wa náà wàhùn láàyò ìsìlámù. ọlọ́ni wàhùn láàyò ìsìlámù gbogbo ẹ̀mí tó bá ṣe dáadé ó ṣe láyé ọlọ́ni àdìsáà kò ní wọ́n ti jẹ́ dá sàbòsí sí. ẹni tí ọ̀bá dẹ̀nu ṣe dáadé kò ṣe láàyò ìsìlámù. ọlọ́ni ẹ̀wọ̀n yóò ní jẹ́ dá sàbòsí sí rárá. gbogbo sẹ́yìn láti parí bẹ́ẹ̀. kálukú ó rí i pé ntòhún ṣe lòun ní. ntòhún ṣe lòun bá. èmi ẹni kò sínú ìwé yìí ọlọ́run kò sí síbẹ̀ tẹgbẹ́ àwọn tó ń jẹ́ àwọn kìfì wọ́n ní mali adam kìtà láàyò gọ́ọ̀dínù sọ̀bìrà tán wọ́n rákẹ́ bí rákẹ́. wọ́n ní ah, irú ìwé wọlé lẹ́yìn báyìí láàyò gọ́ọ̀dínù sọ̀bìrà tán wọ́n rákẹ́ bí rákẹ́ ilá àṣọ àti iṣẹ́ kékeré ni o àti iṣẹ́ ńlá ni o gbogbo ẹ̀ níwé ìkọ́ni lóko gbogbo ẹ̀ sí ọlọ́ni ìwé yẹn ń bẹ lọ́dọ̀ wa ìwé sí ẹ̀yin ń bẹ lọ́dọ̀ wa. wọ́n lọ́dẹ̀ iná kíta kò ní àbí. ọlọ́ni ìwé kan tá a dáàbòbò tí òsì tó lè ọlọ́ni ń bẹ lọ́dọ̀ wa. sọlá tara bẹ́ẹ̀ ká mọ̀ pé ìwé iṣẹ́ wa ń bẹ lọ́dọ̀ ọlọ́run. àwọn màláìka ń kọ́ lójoojúmọ́ wọ́n ń sọ̀kalẹ̀ nítorí ẹ̀ tẹ́ bá ti kọ́ tán báyìí wọ́n lọ tètè bá kọ́ lójúmọ́ wọ́n lọ fi sí tọ́lọ́ ní kó fi sí wọ́n bá ti kọ́ tán ọ̀lọ́ ọlọ́ni wà hum la yorùbá gbogbo àwọn tó bá ṣe dáadáa ọlọ́ni àti sábìsì wọn àwọn tí yóò ṣe dáadáa ọlọ́ni àti sábìsì wọn. bal qulubuhum fi ghamratin min hadha. ọlọ́wọ́ bá nítorí káwọn afọ́gbà òun náà ni ọlọ́wọ́ bá ń bá sọ nípa pé nǹkan ní gámúrọ̀ a máa túmọ̀ ìdọ̀là àlà gámúrọ̀ gbàdá ni túmọ̀ sí nǹkan tó yẹn ṣáìmọ̀ sí tába tún ẹ̀sán àwọn kèfèrí ni pé bálùkù lùbù ọlọ́ni ọkàn àwọn kèfèrí táwọn ò ṣe dáadáa fi gámúrọ̀ sí. ọlọ́run ní àwọn tó jẹ́ àwọn kèfèrí tí ò ṣe dáadáa ọlọ́run ní ọkàn tiwọn ó ti fọ́nú fọ́ra níbi ìwé ilé àwọn ọ̀fẹ́ bá wílé ìdí wọn bàbá yẹn àwọn ọ̀fẹ́ bá wíwé kan bẹ ni tí yóò kọsẹ̀ wọn lẹ̀ tí yóò gbà wọn sọ̀rọ̀ lọ́dún tí yóò gbé nàkẹ́ àbọ̀ fún wọn nípa àtẹ̀tẹ̀ wọn ṣe ni wọ́n ṣe dáadáa so àbí àǹfààní ó lè jẹ́ àwọn tó ń jẹ́ àwọn ẹran àwọn jẹ́ àwọn tó ń náwó wọn sínú ọ̀dọ̀ ọlọ́run wa wọ́n mọ̀ pé ọlọ́run bá ń kọ nǹkan lẹ̀lẹ̀ ṣùgbọ́n tó di bẹ́ẹ̀ ni wọ́n ti kí ni o gbogbo táwọn bá ṣe wọn ọlọ́run bá ń kọ lẹ̀lẹ̀ tó wọ́n á rìn sí tòtò ti bẹ́ẹ̀ náà wọ́n sà ń ṣiṣẹ́ lọ ni wọ́n sà ń ṣiṣẹ́ ni wọ́n sà ń ṣiṣẹ́ lọ tí wọ́n ni wọn ò kà sí pé ìdánwò ni wọ́n kàn wọ́n fo wọ́n fojú mọ́ wọn pé wọ́n kọ sí àwọn ẹ̀jẹ̀ náà lẹ́nu káwọn oṣù mẹ́rin ọ̀ràn ẹ̀yàn nìkan náà káwọn oṣù wọn ní o lè túmọ̀ bẹ́ẹ̀ náà. wàlàhùn àmàlùm mi lòdì rálí. olórí wàlàhùn àmàlùm tọ́jú àwọn kèfèrí ní tiwọn wàláwọn àmàlùn mìndú nìza wọ́n tún wá láwọn aṣẹ́ mi tí wọ́n tún ń ṣe tọ́jú ẹbọ tó ń jẹ́ àwọn aṣẹ́ mi yàtọ̀ sáwọn aṣẹ́ ọlọ́fun wọn lówó wọn ò kọ́ bí ara sí wọ́n tún wá owó yẹn wọ́n tún wá láwọn aṣẹ́ mi tí wọ́n tún ń ṣe tọ́jú ẹṣẹ́ aburú pẹ̀lú ayé bẹ́ẹ̀ mùsùlùmí bá ní ọlọ́run wà láwọn àmọ́ àlòmídùn ní dáre yàtọ̀ sí ta àlàbọ̀ wọn lóòótọ́ jẹ́ ọ̀rẹ́ yẹn wọ́n tún láwọn sẹ́mi tó yàtọ̀ sí wọ́n tún ṣe wọ́n ṣe àwọn ìnáwó fi gbogbo àwọn nǹkan pé nǹkan èyí ni ọlọ́run tún máa ṣe láwọn àmọ́ àlòmídùn ní dáre náà. àmìnú. Ọ̀rọ̀ ni Ula àmìnú. Ọ̀rọ̀ ni gbogbo ẹ̀ wọ́n tún láwọn ṣe aburú míì tí wọ́n tún ń ṣe ṣẹ́gun náà tún dúró lé lórí tí wọ́n ń ṣe tí wọ́n bá ń ṣàlàyé fún wa àwọn tí wọ́n jẹ́ ọlọ́rọ̀ lórílẹ̀ ayé àwọn ọlọ́rọ̀ kìíní àtàwọn ọlọ́rọ̀ kejì ọ̀nà bí àwọn ọlọ́rọ̀ kan tó jẹ́ pé owó wọn lọ́jọ́ wọn lójú òdi wọn sì tọ́lọ́wọ́n bá ọlọ́ba lè tún máa gbé àwọn ọlọ́rọ̀ kan owó wọn ọ̀jọ́ wọn lójú bí wọ́n ti ń ṣe nǹkan tó jẹ́ ọ̀ranyàn bẹ́ẹ̀ náà ni wọ́n tún ṣe nǹkan tó jẹ́ pé ó jẹ́ súnà tìtọ́lọ́wọ́n bá حتى إذا أخذنا مترفيهم بالعذاب ọlọ́run bá wa ń ṣàlàyé fún wa ọ̀rọ̀ eléyìí àwọn tí ń bá wí ọ náà ni àwọn tó ń jẹ́ àwọn kùfà ọlọ́run ni àwọn kùfà wọ́n wà nínú fífọ́nú fọ́ra nígbà tí wọ́n bá wà nínú fífọ́nú fọ́ra fífọ́nfọ́ra yìí wọ́n tún wá máa tàwọn sẹ́mi tí ó dá títí títí tí àtà ìlà àkágbọ́n. àwọn nínú àwọn tí ó fi ìrìnlẹ̀ ara. olórí mùtúrọ̀ fi im àwọn wá ní owó lọ́wọ́ nínú wọn àwọn tí wọ́n ní ọlá nínú wọn ọlọ́run ọba ní àtà ìlà àkágbọ́n mùtúrọ̀ fi im àwọn tí wọ́n ní owó àtúrọ̀ fàdékẹ́yọ̀ lọ́lá so àwọn tí àtúrọ̀fà ni kéèyàn àmì àmà kéèyàn fún yàn lọ́la mú tírọ́fù lẹ́tà fún lọ́la ni mo ní àmù ẹ á ṣe dẹkùn fún àwọn tá a ṣe dẹkùn fún nù wọn nígbà tá a bá wá bá wọn mú bilẹ̀ àdá tàbí àjẹ wọn ọ̀rọ̀ ni àwọn tá a ṣe dẹkùn nínú fún nù wọn nígbà tí a bá wá gbá wọn mú kìnìún tá a fìyà jẹ wọn. ìbára òun yẹ̀yẹ̀ òun ọlọ́run nígbà tá a bá bí àjẹ wọn olóhùn àmọ́ pariwo èrò ọlọ́run ha èyí àrùn wọn àmọ́ pariwo àtẹ́jà ń tòfè rí wọ́n bẹ̀rẹ̀ sí ní jẹ́ pé yọ́ọ́ máa pariwo àwọn afáwa ní irú ìyàwó ni ọlọ́run bá ti jẹ wọn àkọ́gbà yìí pé bàbá tí àwọn mùsùlùmí nígbà tí wọ́n bá bá wọn jagun tí wọ́n wí ìlú wọn tí wọ́n mú wọn lẹ́rú tí wọ́n ti gbogbo ẹ̀ ọlọ́run nígbà náà ọ̀pọ̀lọpọ̀ wọn wà máa pariwo sọ́dọ̀ ọlọ́run àwọn afá àkàngbá yìí pé ọjọ́ gbẹ̀ngà kíámà náà ni ọlọ́run bá ń sọ nígbà tá a bá pa wọ́n tá a mú gbogbo wọn àtọlọ́lá wọn táwọn fi àjẹ wọn jọ gbẹ̀ngà kíámà ọlọ́run ìdá ohun yẹ̀jà rúùrù ọlọ́run nígbà náà òní wọn máa pariwo pé a ẹ wá ràn wá lọ́wọ́ o ẹ wá gbà wá lẹ́ o ẹ wá ṣàánú wa ọlọ́run kò tí ò máa jáde náà àwọn tó لا تجعلوا اليوم إنكم منا لا تنصرون ọlọ́ọ̀bá àmọ́ ọmọ ẹgbẹ́ látẹ̀jẹ̀ arú àdìyá ò oníyè ṣe ẹ gbọ́dọ̀ pariwo kankan lónìí tẹ̀lé mi làkè àmà lèmi sáriwo ọlọ́run mọ̀ sọ yín pé ọlọ́run ọba ó ní pé kò sáriwo kankan lónìí ọlọ́run ìnà. ìnàkùn ìnà látún sọ̀rọ̀. ọlọ́run ìnàkùn látún sọ̀rọ̀ nàmínà ẹ̀ lè jẹ́ ẹni tó ṣe wípé wọ́n ràn lọ́wọ́ wa lónìí wọ́n gbà náà mùsùlùmí fi àjẹ wọn lójú ogun lọ́wọ́lọ́wọ́ tí wọ́n mú alẹ́ rú ọlọ́run wò lè ríràn lọ́wọ́ ọjọ́ bíi àlùkìyàmọ́ ọlọ́run pé wọn ò lè ríràn lọ́wọ́ ọjọ́ bíi àlùkìyàmọ́ ọlọ́run ẹ̀ láàtún sọ̀rọ̀ nànà ẹ̀ lè jẹ́ tí wọ́n ràn lọ́wọ́ lọ́wọ́ àwọn ọlọ́run bá lónìí náà. kọ̀nìkanà àyà ti ìlú sílà rẹ̀ bá tí ọlá ló túmọ̀ sí mẹ́wọ̀n torí pé ó ti ní kíkà nínú lẹ́yìn ṣe bí àwọn àyáàtì mi àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ kalẹ̀ fún jíṣẹ́ tó ń bẹ lọ́dọ̀ rẹ̀ ṣe bó jẹ́ tìlà àlẹ́ ìkùn tí wọ́n ń kà fún yín tẹ́ẹ̀sì ń gbọ́ yé wọ́n ń ka kùránì fún yín ẹ̀yin kẹfẹ́ ní mẹ́ka ẹ̀sìn ń gbọ́ yé náà. فكنتم على أعقابكم تنكسون ọlọ́run ọba wa ń ṣàlàyé pé ṣe bí ẹ̀yin kèfèrí mọ́kà nígbà tí ẹ̀ ń gbọ́rọ̀ ọlọ́run ọba tí wọ́n ń kà fún yín kó tó ń tẹ̀sí súnà aláàkọ́ kò sí nǹkan tẹ́ ẹ bí pàdé ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n ń kà fún yín pé ẹ̀ ń sá padà sẹ́yìn ni tẹ̀sí súnà aláàkọ́ ẹ̀ ń padà sẹ́yìn ẹ tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run wa jẹ́ǹsẹ̀ ni pé iṣẹ́ kẹ́ ẹ súnmọ́ bí ọ̀rọ̀ ọlọ́run ẹ wá ń sátẹ́yìn bí ọ̀rọ̀ ọlọ́run ẹ ń sátẹ́yìn bí ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run sára ẹgbẹ́ ẹ̀yìn tẹ́jẹ́ kẹfẹ́ yìí mẹ́ka jẹ́ǹsẹ̀ nìyẹn náà. مستكبرين به سامرا تهجرون àwọn tó jẹ́ àwọn àfa wọ́n sàlàyé fún wa yìí pé nǹkan tí òṣìṣẹ́ òun náà ni pé ní bẹ́tìlẹ̀ àti òṣìṣọ́lọ́wọ́n bá máa wà ní. ní ẹni tó ṣe wípé yóò máa jẹ́ tí jọ́sìn fún ọlọ́wọ́n bá ní bẹ́tìlẹ̀ àti yóò sì máa ka Kùránì sókè nígbà tó yẹ pé dè lárúbáwá ni àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n jẹ́ àwọn tó wà ń bẹ̀ wọ́n sì ń gbọ́ nǹkan lóṣìṣẹ́ ọlọ́wọ́n bá ń kà tí wọ́n ṣe ọlọ́wọ́n bá bá ń ka Kùránì fún wọn sọdọ́bàdàn bá ń ka Kùránì fún wọn instead kí àwọn tó dáwọn kèfèrí tí wọ́n gbà lọ́wọ́ máa sọ báyìí pé ṣébí wọ́n máa ka àyà kùránì fún yín níbi kílà tẹ́ bá ka kùránì fún yín bẹ́ẹ̀ kí lẹ máa ṣe ẹ máa sàṣẹ́yìn ẹ ní sọ ẹ fẹ́ tẹ̀lé olùkọ́ alẹ́ wa máa ṣe mùsùlùmí. mùsùlùmí lábí ìsámìrà ṣàjòrò. ọlọ́wọ́ ọba wọ́n ní dọ̀mídọ́ wà níbi bìyí yẹn ó padà lọ síbi bẹ́tìlá tì tó bá ti gbọ́ yẹn yẹn ọlọ́ọ̀ni mustakbirina bihi ọlọ́ọ̀ni ẹ wàá máa ṣe gidi máa ń kà ẹ́ nítorí bẹ́ẹ̀tì láti ẹ máa ṣe gidi máa ń gbàgbà ìdí àdílé ah, ọlọ́run ṣebí bẹ́ẹ̀tì láti gẹ̀ nìkan kò lè gbà lọ́wọ́ wa ọlọ́run máa ní ìka níbi ó gbàgbà lọ́wọ́ wa ẹ àwọn tá a jẹ́ kèfèrí wọ́n sì jogún ẹ̀ lọ́dọ̀ bàbá bàbá bàbá wọn ni kéèké wọ́n jà sí kankan fún un so ọlọ́run wa ni pé wọ́n máa jẹ́ pé wọ́n máa ṣe gidi máa ká ìpẹ̀lú bẹ́tì láti ìgbọ́dọ̀ bá ti tẹ́ ní ilé tó kí gbogbo ayé ni máa wá síbẹ̀ wá jọ́sìn sáré àgọ́ jẹ́ ilé tó gbogbo ayé máa wá síbẹ̀ wá jọ́sìn tí wọ́n ti wá ka ìlú mẹ́kà sí olú ìlú tó kà sí ìyá gbogbo òlu so lánàá bí àwọn kẹfẹ́ nínú mẹ́kà ti wá kà sí pé àwọn ah, ti lágbára náà ni so lánàá bí ọlọ́ni mùsàkìbìrì nàbí ọlọ́ni ẹ máa fi kàá bá àṣegídí máa ń ká ẹ̀ náà ọlọ́run ni ẹ wàá máa ta rúnà sùmọ́rọ̀ ẹ wàá máa sọ̀sọ̀kúsọ nípa ọ̀rọ̀ ọlọ́run so sàmírọ̀n àfàkànni sùmọ́rọ̀ so onáni kìlá àtàkùnkè lẹ́nu ẹgbẹ́ ní òru tẹ́ ẹ bá ti ń ṣàìsùn tàjùrú náà sùmọ́rọ̀ àgàlẹ̀gẹ̀ bìí yẹn ọlọ́pàá làbá kóra ní ọlọ́mọ bá ń kà tó ṣe ọlọ́mọ bá ń kà wọ́n bẹ́ẹ̀ ike mùsítẹ́kìlì yìí náà fi kù. ẹ ṣe ni so tàjùrú náà bì lẹ́gbẹ́gbẹ́ àwọn tàjùrú náà ń sà ní àtẹ́gbẹ́ ẹ máa sọ nípa kùránì yẹn nígbà tí ẹ bá ń tó ṣe ka ẹ wà máa sọ ní kí a irọ́ ní à fún wa ẹ má ni orin ni oríṣi nǹkan náà sọ pa kiri ń sàlàyé pé wọ́n máa sọ̀rọ̀ tó da nípa ànábì domin yɛrɛ tun ba lɔ ba na bi ale bi kin ka kurani fan wɛ yan mustak biri na bi ɛ maa se gidima ka ne pa bi taajuru na sumarɔ lẹlẹgbẹ ẹ máa sọsọkúsọ ní sànàbí ẹ máa pè lónífa ẹ máa pè ní wèrè ẹ máa pè lónídán ẹ máa pè ní kọrikọri ọlọ́ba nǹkan tí ẹ máa ń ṣe nìyí náà. àfàlàmù yà dàbàrú ẹ̀kọ́ wọn ọlọ́ba wa sọ pé n ti ń ṣe àwọn kèfèrí tẹ́ bá wọn afáà ti sọ tí ò jẹ́ kí wọ́n gba òdodo wọlé nǹkan mẹ́rin ni olóòrùn ọlọ́ba fẹ́ sọ fún wa nínú àyà yìí ọlọ́ni alákọ̀ọ́kọ́ ń bẹ̀ nínú nǹkan tí ń ṣe àwọn kèfèrí tí ò jẹ́ kí wọ́n gba òdodo wọlé náà. àbàlám yadabbaru al-qawl. ọlọ́ni kí ló ṣe yín ọ̀rọ̀ táwọn ẹbí ká yìí kí ló tẹ̀ lè ronú sí tẹ́ ẹ bá lè ronú sọ̀rọ̀ náà ẹbí ń kò sí wàhálà kankan ṣùgbọ́n ẹ̀ bẹ́ẹ̀ ronú sí i tẹ ẹ bá ti gbọ́ ọ̀rọ̀ dáná bí nǹkan báyìí wọ́n kẹsàn-án kàrà sẹ́yìn o ò tiẹ̀ ní fẹ́ gbọ́ rárá ẹ má gbọ́ o ẹ má tẹ̀sí sí o sọ wọ́n ti mọ̀ sí táwọn bá bilé ẹ bá ti lé ń gbọ́rọ̀ yẹn báyìí ọlọ́run bá máa ń lò ní sábàbí dáadáa kó lè bàjẹ́ pẹ́ nìyẹn ọmọ náà iná wa ṣe ni pé ara o ẹ sàtẹ́yìn sàtẹ́yìn tí wàá fi ń kakiri yẹn ẹ má tẹ̀sí sí i ní káwọn ọ̀dà ní ọlọ́run á ní pé kẹ́kẹ́ wọn bá lè ronú sọ̀rọ̀ yẹn ni kò sí wàhálà kankan kẹ́kẹ́ hmm. bá ń pọ́n kẹ́kẹ́ ń kà tó wá ronú sí pé nígbà tó èdè wọn náà fi ń kà tí wọ́n á ronú sí kí ni wọ́n mọ̀nà ọlọ́ni kí ló dé tí wọn ò lè ronú sọ̀rọ̀ náà. أم جاءهم ما لم يأت آباءهم الأولين ẹlẹ́ẹ̀kejì rẹ̀ kí wọ́n ronú sí ni wípé ah, àwọn kan máa àmọ̀tí gbọ́nù kan wípé àwọn bàbá bá wa tó ṣáájú lọ àwọn tó ṣáájú lọ fẹ́ẹ́ jáwọn bàbá bàbá bàbá wa tó ṣáájú lọ àwọn ànábí ọlọ́run bá wa bá wọn o àwọn kan ọmọ ìgbà nù wọn bẹ́ẹ̀ àwọn tó mọ̀ gbà ọlọ́run bá mọ̀ là wọn tí wọ́n bá lè lọ jẹ́ pé yìí gan lásán tó òdú gbọ́rọ̀ gan tí wọ́n bá lè ronú sí ìdórí tẹ́lẹ̀ síwájú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọlọ́run ni a ah, kò bá ràn wọ́n lọ́wọ́ láti ọlọ́run ṣe tí wọ́n á fẹ́ sọ ni wípé ó wá dé wá bá wọn ìdí òdì ìwà dé wá bá bàbá wọn tó ti jẹ́ àlẹ́ àkọ́kọ́ ṣáájú lọ ṣé ní ọbẹ̀ sọnù kò rí bẹ́ẹ̀ nítorí wá bá wọn ìdí òdì bá bàbá wọn tó ṣáájú lọ ni tó bá lè ronú sí pé àwọn bàbá bá wọn tó ṣáájú lọ irú kíní irú ọ̀rọ̀ báyìí ti wá lọ́dọ̀dọ̀ ọlọ́run sí wọn táwọn kan ọgbà táwọn kan gbà ẹ̀rí pé gíní o wọ́n ò ní gbàgbọ́ ni ọlọ́ni ẹlẹ́ẹ̀kejì ní tí ọba jẹ́ wọ́n ní gbàgbọ́ náà. àlàmì àríkù ọ̀ṣù làwọn ọlọ́ni ẹlẹ́ẹ̀kẹta ni pé kí wọ́n wẹ tí ń jíṣẹ́ fún wọn. ẹ̀dọ́ náà bọ́bá bá fẹ́ yàn ló jíṣẹ́ ọlọ́run bó jíṣẹ́ lẹ́gbẹ́ ó ní gbogbo àwọn èèyàn gbà wípé olólódodo jù olóòtú ìfọkàtàn jù. báyọ̀ ti jẹ́ nílùú mọ̀dínà ẹ̀kọ́ náà bó tó yàn ló jíṣẹ́ gbogbo èèyàn lọ́gbà pé ah tí a bá ní ẹ tó ní fọkàtàn àná nìkan ni wọ́n gbà. ló fi jẹ́ pé nígbà tí wọ́n fẹ́ mọ kàábà tí wọ́n mọ kàábà padà tí àwọn ẹ̀wá ń jà wípé ta ni ó gbé ajáròlá aswab sáyé ẹ̀ padà wọ́n lè lọ́ba kọ́ wọnú mọ́sálásí òní ọ̀gbẹ́ ajáròlá aswab wọn sáyé òní ọba àwọn dájọ́ láàrin ara àwọn fẹ́ tó gba ajáròlá aswab sáyé alẹ́sà sàm sì wọ̀ níbẹ̀ gbogbo àwọn àgbàgbà àwọn ọkùnrin ìjọba wọn ni rọdí nàbí àmì ẹ̀tọ́ wọlé inú wa dùn sí torí pé òní kan lọ́ dàdí gbogbo wa wọ́n gbà bẹ́ẹ̀ òṣìṣọ́lọ́ bá dùn pé ọ̀dà ń gbà náà so wọ́n mọ̀ pé òṣìṣọ́lọ́ wọn bá ọgbọ́n gbogbo wọn lọ wọ́n ń jà ní wọn ẹgbẹ́ ògbà sọ wọn ọmọ ẹni tó gbé òkúta jọba máa ní bí ẹ̀ka sọ̀kan lẹ̀ lẹ̀ ẹ̀jẹ̀ agbókuta yẹn lórí gbogbo wọn kọ̀ọ̀kan kálukó ní rẹ̀sẹ̀dẹ́tì kálukó fetí aṣọ yẹn kọ́ wọn máa gbé lọ gbogbo wọn wá gbé wọn gbé aṣọ wọn wọn àníbi wọn gbé ọfọwọ́ rẹ̀ gbókuta ó gbé síbi aṣọ àwọn kan fẹ́ etí aṣọ lọ́wọ́ wọn gbé lọ débi tí wọn fẹ́ gbé òkúta ajáde aṣọ àdì àníbi lọ́wọ́ gbé òkúta yẹn wọn gbé síbi kí wọn fẹ́ gbé sí àwọn ah, ní ẹjọ́ lọ dáhùn ó ti tẹ́ wa lọ́rùn. talógún kalẹ̀ ànábì talógún sórí aṣọ ànábì talógún kúrò bẹ́ẹ̀ ànábì talógún ju gbégbé sí ànábì sọ̀rọ̀. tẹ́bí wọ́n fẹ́ràn rẹ̀ gbogbo wọn sọ pé a ayọ́rú sí tànàbí ìṣẹ̀ṣẹ̀ tó ti sọ́fà wọn. ọlọ́run ìtọ́jú wọn bá lè ronú nípa ànábì sálàm tí wọ́n bá ronú ànábì kẹgbẹ́ ànábì gangan ó ti tó wọn láti jẹ́ pé kí wọ́n nígbàgbọ́ ẹlẹ́kẹta nù ẹgbẹ́ máa lo onígbà náà bíi fótó wọn kí wọ́n nígbàgbọ́ ọlọ́wà sọ fún ẹ pé kí ni o. ọlọ́ni amúlámù yáàrí fún rọ̀ṣúlà ń ọlọ́ni tí wọn ò dáhùn iṣẹ́ wọn mọ̀ tẹ́tẹ̀lẹ̀ nígbà lẹ́gbẹ́ tó kàn yẹ wá láti nìkan ọlọ́ni kí n ṣe tó yẹ wá láti nìkan ṣé wọn ò dá mọ̀ ni ibi ṣé wọn ò dójú sẹ́yìn mọ̀ ni fàáhùn láwù mọ̀. fàáhùn láwù mọ̀ kìrò. gbogbo àwọn ńlá wo mùtí ọlọ́ni ẹlẹ́ẹ̀kẹta nìyẹn tó tó káwọn èèyàn mọ̀nà tó dá lẹ́mìtà fúlà mú wa ó tó kí wọ́n mọ̀nà téèyàn bá dáná bímọ kó kàn ronú sí ti ń sọ lásán ẹ̀kọ́ mọ̀nà ẹlẹ́ẹ̀kẹta nù kó ronú sí ti ń sọ lásán ẹ̀kọ́ mọ̀nà ẹlẹ́ẹ̀kẹta kó pẹ̀lú iṣẹ́ ìlú ẹ̀ ti wá kẹ́tẹ̀lẹ́ rí ẹlẹ́ẹ̀kẹrin ni pé ẹkún ọmọ yìí pé ẹta aran sí wọn yẹn òun ló ní làákàyè ju gbogbo wọn sùkánù sí ọ̀sẹ̀lẹ̀ àkọlẹ̀ àlẹ́mì ló làákàyè ju gbogbo wọn ara làákàyè ni ìdájọ́ dájọ́ fún wọn. sọgbẹ́ ẹ̀ lẹ́kọ̀ọ́ onírú ọgbẹ́ bẹ́ẹ̀ ni gbogbo wọn àwọn àgbààgbà lọ́wọ́ àbẹ̀ àwọn àgbààgbà kọ̀rẹ́ ìsìn náà fẹ́ sọ̀rọ̀ náà fẹ́ sọ pé igbó láti gbókùtà ẹ̀ lẹ́fẹ́ wọ́n ń jà fún tẹ ẹ bá mọ ìgbẹ́ lórí làákà ẹ ẹ ní ma sọ pé ah ẹ wá sọ pé òun ló yà wèrè jù ọ̀gá ni ẹ wá ní olè wèrè inú yẹn ẹ wá sàmì ti ìjẹ́wé ìsàmì tẹ̀sán náà. Ọlọ́run ni àmì yàkùlù nàbí. Àyàkùlù nàbí ìdínlá. Ọlọ́run sẹ́yìn kí sẹ́yìn kí wọ́n máa sọ pé wèrè bẹ lára rẹ̀ lẹ́dọ́gẹ́ wọ́n mẹ́fọ́ lọ gbé jù náà wọn sọlẹ̀ kí wọ́n sọ pé wèrè bẹ lára rẹ̀. Kí òrónú sí ìrìn lásán ẹ̀ kí wọ́n mọ́lọ́wọ́ ẹ̀ kí wọ́n ti bẹ̀ mọ́lọ́wọ́. Àwọn kan táwọn àti ọjà àwọn ará mẹ́ka tó wọlé rónú sí nìyẹn ẹni wá ń takọ àkàrí kẹrin náà ọlọ́ba ní láìjà bilhaqq. ọlọ́ni alẹ́sà sálàmù ó ti wá dé wá bá wọn pẹ̀lú òdodo ẹ̀rí tó fi dìímúlẹ̀ wà pé gbọ́ngbà bá alẹ́sà sálàmù òjíṣẹ́ ọlọ́run ni ẹ̀rí wà pé gbọ́ngbà bẹ kúrò á níyì ọ̀rọ̀ ọlọ́run ni ẹ̀kún ó tẹ̀lé ọlọ́ni já ọ̀hún bílẹ̀ ákì ọlọ́ni tí wọ́n dé wọn òdodo náà. wà á kí lárò òrùlé ákì kárí mú. ọ̀dùn àlẹ́ àkìkà sọ́dọ̀dọ̀ bá ti dé báyìí kárí wúnà làkì wọ́n máa kórìíra òdodo ni. àwọn èèyàn ò rí pé òdodo ni àwọn sì kórìíra rẹ̀ lórílẹ̀ ayé lónìí àwọn èèyàn mọ̀ pé Islam òdodo ni wọ́n sì kórìíra rẹ̀ wọn ò sì ní ṣe ọlọ́run dẹ̀ máa fi òdodo náà wá pé òdodo náà wọn ò ní ṣe owó ti mọ̀ ní pé ah gbogbo àdáwọn gbà pàtàkì àwọn mọ̀ pé Islam òdodo ni àti wá ṣe yóò wà ní wọn náà ẹ̀rí ah, ah, tẹ́wọ̀n pé ìwé yìí kùránì lásán ó ti tó kéèyàn kàn máa ronú sí i kó máa kà kó gbé sí gbogbo àwọn ẹgbẹ́ ìwé yòókù tẹ́ ọ́n pè ní ìwé ẹ̀sìn lórí pé eléyìí ṣe wète ìwé ìwé ti tẹ́lẹ̀ wọn sọ pé ó lẹ̀ tí kankan ni wọ́n súnmọ́ rárá sọ́tàrà abẹ́rẹ́ kéèyàn mú nígbàgbọ́ sọ́lọ́run lọ́dún tí bẹ́ẹ̀ ni àwọn yẹn ọlọ́ni àkísàrò òun. wà á kísàrò òun ní àkíkàrí òun. ọlọ́ni lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn káàrí òun sókè ọlọ́run bá ní àdìsí tẹ̀síìdì lónìí wọn sókè ọlọ́run bá kó gbà ní ìbádà fún wa lọ́jọ́ kẹ́mi àtẹ̀yìn kálẹ̀ sàn wájú ọlọ́run láti ra ìṣúwọ́n kálọ̀ wọn bẹ àǹdí aṣẹ́wọ́n láyé láyé aṣọ ẹ̀sìn kan wà lójú lẹ́yìn náà ìbéèrè. one two three four five now now oya green number one ìbéèrè aláàbọ̀ ni pé ẹ ṣàlàyé nípa àwọn tó máa ń mú ìyá rẹ̀ lọ́wọ́ sí àdámì sọ pé òun ló máa ń pín wọn àmì oríṣiríṣi ọ̀nà nípa human day life. so ẹ wá ṣàlàyé pé ó máa ní ṣe pẹ̀lú pé kátà sí àbí ti gbogbo nǹkan ìtọ́jọ́ náà bá. èmi máa fẹ́ béèrè pé nípa bí ẹ̀mí ọmọ àbí ẹ̀mí ìyàwó máa ń ti ṣètọ́jọ́ bàbá àbí ọkọ nípa pé ètò ìgbọ́kùnkàtà àgbàgbọ́ náà so báwo ni ká ṣe ṣàlàyé àrẹ tí wọn àti mú ẹ̀mí ọkọ lọ́dọ̀ ọlọ́run abẹ́ ìbéèrè ẹlẹ́kẹ̀dẹ̀ ni pé gẹ́gẹ́ bí Islam ṣe establish pé obìnrin ṣe ṣe ìrìn àjò láì kó bá ní mahram so tí obìnrin bá fẹ́ ṣe ìrìn àjò láì ní mahram tọ́kọ bá yọ̀ǹda fún pé kó máa lọ sí kò ní ṣe ẹ̀ṣẹ̀ fọkùnrin yẹn. then lábala kejì ní pẹ́tọ́ kò bá yọ̀ ya fún ní ìlà àtàkù pé òun lọ ṣé kò bí lẹ́yìn àti ìlú ìjọba. náà lábẹ́ ọ̀la ìbéèrè yín náà ó fẹ́ dàpọ̀ mọ́ra wọn kékeré díẹ̀ kí ni kọ́kọ́ yanjú ẹ̀ abala fún wa so abala lórí ìmáa ní ìgbáralé àtàwákùlù ká ní ìgbáralé ẹnìkan so àwọn èèyàn máa ń fi ìgbáralé èèyàn máa ń fi gbọ́yìn lẹ́yìn pé ọlọ́run nìkan ni a gbọ́dọ̀ gbáralé bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ìwọ ní ti báyìí onídìí owó o ṣe business o sì lẹ́nìkan náà pé bóyá o lè yá ọ ni àbó lè bùn ọ lówó o wà á lè jókòó ní olè kan sọ wípé ibẹ̀ náà ni ó tún á bẹ̀rẹ̀ business wọ́n á ní ọlọ́run nìkan mo fẹ́ gbẹ́kẹ̀lé tí ó wà fún mi lówó ní olè eléyìí gba nínú dandan ni wọ́n fi eléyìí wọ́n lọ rọ pé ẹ yà lówó so tí wọ́n yẹ yọ ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n tó lọ mo fẹ́ bẹ̀rẹ̀ business ọlọ́sì dùkú ẹ̀yìn so tẹ́ bá bá ń rí owó bá kémi ló fi bẹ̀rẹ̀ business wọ́n ní pé ah ó jẹ́ àlọ́ béèrè owó lọ́wọ́ rẹ̀ èèyàn lásán lòun náà ọlọ́run kan lọ́yẹ kó dojú kọ ẹni tàwákùn tó níyẹn tàwákùn náà tó pẹ́ ní ó yẹ kí ó sàlàyé tàwákùn fún ọ náà ní ọlọ́run so òun náà ni ọlọ́run kọ́lá bó ti ní àwọn òjíṣẹ́ ń ṣe ó ní àwọn èèyàn kan tí wọ́n dúró tì wọ́n òṣìṣẹ́ òde máa dá lóògùn àwọn èèyàn kan ní ó dúró tì tí wọ́n jọ lóògùn tí wọ́n gan ó sì rí láì lè pé ah àwọn tájọ́ lóògùn yìí so inshallah ẹ̀ka lè wí lóògùn yìí pẹ̀lú àwọn ọlọ́run pẹ̀lú ẹ̀ so gbogbo nǹkan tẹ́yà fẹ́ ní tàwa fúlù pàtàkì ọlọ́run ó ṣàlàyé fún yẹn so ọlọ́run bá gbé àwọn ẹrù kan lé bàbá lórí pé oní ọ̀tọ̀jú ọmọ ọlọ́run gbé ẹrù lé ọkọ lórí pé oní ọ̀tọ̀jú ìyàwó rẹ̀ tí yóò bá tó wá ṣe ọlọ́run kọ̀ wá ní níbi àhárá ah, o kálukú eyín ẹni tàbí kúrò sọ́dọ̀ ọlọ́run so kálukú ní tàbí kúrò sọ́dọ̀ ọlọ́run so kò wọ́n sọ́dọ̀ àhárá so bá ti ní tàwa kúlù yẹn gẹ́gẹ́ ẹ̀sìn ti sàlàyé ẹ̀ fún wa ṣé ní tìmọ̀ bá ti ní tàwa kúlù yẹn gẹ́gẹ́ kí ni o ẹ̀sìn ti sàlàyé rẹ̀ sàlàyé fún wa ọmọ tó bá jáde ó gbọ́dọ̀ mú ọyàn ya rẹ̀ olódìgbé yọ dàgbàlagbà tí wọ́n bá mú ọyàn yóò kú dànù ni kí wọ́n lọ gbé tàwa kúlù yẹn jẹ́ ọmọ ẹ̀jẹ̀ pẹ̀lú tàwa kúlù bó ló fẹ́ de so ẹ̀ ẹ̀ tàwa kúlù yẹn ó fi máa jẹun pé ọgbọ́n ìkọ́ agbákẹ́kẹ́ ìrọ̀rùn kọ́ bọ̀ mọ́ yàn àbọ̀rọ̀ síbẹ̀ táwọn èèyàn bá yá yóò lọ sùtù ni yóò lọ tọ́jú ara rẹ̀ kì í sọ́dọ̀ ẹja máa ṣàdúrà sí so ẹ ṣàdúrà fún nǹkan tí wọ́n fẹ́ tọ́jú ẹ̀ mọ́ so ẹ ṣàdúrà fún nǹkan tí wọ́n fẹ́ tọ́jú ẹ̀ mọ́ so nǹkan tí wọ́n kàn máa gbà tí wọ́n bá yá gba owó lọ́wọ́ ẹnìkan tí wọ́n fi ṣe bísí àlẹ́gbẹ̀ẹ́ yẹn fún yàn lówó ọlọ́run ẹgbẹ́ ní sábàbí ni tìfẹ́ ẹlẹ́mì ti gbà bẹ́ẹ̀ pọ́lọ́ wò yàn lálùbáríkà tó bá dolówó pẹ̀lú àgbà pé ọlọ́run ló yẹ sábàbí so ọlọ́run ló sábà bìí ọlọ́run mo ní ká mọ́ jìnnà ju àwọn àpá òdòdó ọba náà fi gbogbo ẹ̀ ó ti dé kí gbogbo ẹ̀ náà sòpọ̀ mọ́ra wọn ìgbàgbọ́ ọmọ ó wà lọ́wọ́ ìyá àti bàbá so sábà bìí fún un ṣùgbọ́n ọlọ́ba gan di kádà gbogbo ẹ̀ now so abalẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé ká fèrè àjò láì rí ẹgbẹ́ pé ó jẹ́ ẹlẹ́tọ̀ ẹni so ọ̀nà méjì ọ̀nà máa pín sí àdìsí wà pé obìnrin ọgbọ́dọ̀ ṣèrìn àjò tó jẹ́ three days àbí kó jẹ́ pé ẹni tó jẹ́ lẹ́tọ̀ọ́ rẹ̀ ó wà pẹ̀lú ẹ̀ so ẹni tó bá yẹ kó fẹ́ rìn ní orin àjò yẹn wá ló máa gba tíní days ẹgbẹ́ ẹni tó jẹ́ lẹ́tọ̀ọ́ rẹ̀ ó gbọ́dọ̀ wà pẹ̀lú ẹ̀ ó wà bẹ́ẹ̀ so ẹlẹ́kejì náà ni pé àdìsí mi tó máa padà wá wá òun tó wá tó wá gbé kú tẹ́yẹ́yẹ́ so ó máa rìnrìn láàrin ọjọ́ kan yẹn twenty four hours bàbá rìnrìn kan tó fi ìrìn tó fẹ́ rìn yìí tó fẹ́ lọ bìkan yìí tó ń ó dẹ̀ gbé padà yóò gba òun ní twenty four hours ìrìn tí ó jẹ́ twenty four hours tí ó rìn ọgbọ́dọ̀ jẹ́ pé kí ni o ẹ̀ ló jẹ́ mahram ẹ̀ ẹ̀ tó jẹ́ mahram náà ni àwọn tá a kà sílẹ̀ ní jòun pé wọ́n lè jẹ́ ẹ pé wọ́n máa rí obìnrin wọ́n gbọ́dọ̀ wà pẹ̀lú ẹ̀ tí ìwọ tẹ̀lé lọ ibi tó fẹ́ lọ yẹn so eléyìí kọ́kọ́ wà náà ní nǹkan tẹ́ pé àwọn àfa sọ ní nǹkan bí dáká àwọn àfa tí wọ́n tún sọ tó tún súnmọ́ díẹ̀ jù tẹ́gbẹ́ àwọn èèyàn ní fẹ́ faramọ́ onáni pé wọ́n gbà pé tá a bá rí àwọn obìnrin kan a bá rí àwọn obìnrin kan tí àwọn obìnrin yìí tí wọ́n jẹ́ ẹni tó ṣe fọkàn tán nínú ẹ̀sìn obìnrin lè tẹ̀lé wọn travel ìrànwọ́ afáàfin wọn lè fẹ́ gbà òṣèlú ìrànwọ́ afáàfin gbà pé obìnrin tọ́wọ́ ká aráàlú obìnrin kan lẹ́yìn obìnrin mùsùlùmí tí wọ́n pọ̀ àìsí wọn ṣe gbẹ́kẹ̀lé àwọn lè mú àwọn tí wọ́n ṣe gbẹ́kẹ̀lé so lábàbẹ̀ obìnrin obìnrin yẹn tẹ́lẹ̀ tó bẹ́ẹ̀ láàrin àwọn obìnrin ẹgbẹ́ ẹ̀ tọ́jẹ́ pọ̀ ọjà àwọn ọmọbìnrin sódò yẹn gbẹ́kẹ̀lé pẹ̀lú tíráfẹ̀lẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn afáwọn ti gba ilé ìwọlé so eléyìí òfin ṣùgbọ́n inú òfin ọlọ́wọ́n ọba ìgbàlú àdó ibùdó rúrọ̀ tó bí wíwọ́n máa tó rọ̀ kọ́ ìdà ni ìgbé ìnira a máa fa ìnira ìnira yóò máa fa àwọn kankan lóye pé ó jẹ́ ẹ̀sẹ̀ màá lóró fẹ́ àdèmọ̀ gorí ẹ̀ lọ so ìnira lè fà ní nàìjíríà lónìí ní ìsinmi ìnira ni tó lágbára tẹ́gbẹ́ tí ó sì méjì bẹ́ẹ̀ obìnrin fẹ́ jáde ọbẹ̀ lọ bí iṣẹ́ twenty four hours ọkọ̀ lọ́wọ́ àtọ́jú lẹ́yìn ti fẹ́ ṣe ìdájọ́ kó jókòó lẹ́yìn kò sì bẹ̀ tí nǹkan tó wà fún wa ní ìṣó ti agbára wa ọmọ fẹ́ lọ skul ní ìsìn báyìí ọbẹ̀ lọ léèrè bàbá rẹ àbí yóò yan pé má rọ́ọ̀mù òní má tẹ̀lé oníwà jókòó tí ọ̀sùn kù ojoojúmọ́ tó fi jẹ pé bàbá parí ìwé mọ̀bọ̀ wálé kí so ibi àti wà nínú àwọn wàhálà kan tó jẹ́ nìyà so gbàdágbà nínú ẹ̀ ni nǹkan tó lọ́wọ́ bá ń sọ fún wa yẹn òfin ọlọ́run ní tòótọ́ tí ò sí èméjì mẹ́ ṣùgbọ́n ó fi dáàbò wá pé ká má bàa ṣe zina ká má bàa kó sínú zina owó gẹ́gẹ́ lórí ká bò sínú zina ẹ̀ṣẹ̀ ní o tí ò sí èméjì mẹ́ tí ẹ bá ṣe pẹ̀lú pé ìnira ló jẹ́ kéèyàn oṣù tí ò sí option kankan ní ẹ̀rẹ́ fi ṣe kò ní ẹ̀rẹ́ lè fi àwọn kan ní ẹ lọ kó ọjà wa láti ibi tó jìnnà bẹ́ẹ̀ bá àwọn obìnrin náà ṣe kíní ẹ̀ tẹ́lẹ̀ lọ ẹ̀lẹ́nu àdẹ́gbọ́jẹ́ dọ́lẹ́sìn nù wọn tí ó dẹ̀ lọ bẹ̀ tí ó lọ kó wa náà ọ̀dẹ́gbọ́lẹ́sìn tó lè gbé yóò lè máa níbi ara rẹ̀ láti lè tí ó fi bẹ̀rù ọlọ́run ọba fún un tí ó fi lọ tó fi dé ṣètò ọ̀rọ̀ ọ̀bẹ ni pé èèyàn tó pọ̀ náà lẹ́yìn pé kí ni wọ́n máa ṣàbúrú pẹ̀lú ẹ̀ ìmú àti wà ní sídéjì kan lẹ́gbẹ́ ó lágbára jù wá lọ nítorí ọ̀rọ̀ bá ní ká tiẹ̀ tí ó rà bí ní kó sínú wàhálà lọ́dọ̀ bá rẹ̀ ní ṣe àdúrà pé gèbèrè tó ti wá di gèbèrè abala kan tí ò lágbára ti lè ṣe nìyẹn nínú ẹ̀sìn ọlọ́run tí bá ti ń travel kan tí bá ti ń gbé lọ́tún wa lọ́wọ́ àforíjì wọn jọ ẹlẹ́tẹ̀ lòun ṣègbè òun ò lè mú kíni o òun ò lè mú bá rọ̀ mọ̀ dání ó ti jẹ́ sẹ́bẹ̀. ọkọ wa alágbára mi sọfẹ́ nìkan pé máa lọ ọkọ sọdọ́ sọ fún mi kọ́ máa lọ ṣègbè ọ̀rọ̀ òfin ọlọ́run ni ọkọ ọ̀lágbára mẹ́ tọ́ àtọ́lọ́ ni ọkọ ọ̀lágbára mẹ́ pé ṣègbè ọkọ mi ti yọ̀ǹda fún mi pé kí n lọ pé mo ti wá di ẹgbẹ́ kó tíráàbù yẹn ìyàpọ̀ ọlọ́run àkàtì tó yẹba tí mímọ́ aráàmù dání ẹni tó pàdé bí tíráàbù ní kíkí ni òdòrú rọ ọgbà ọlọ́gbà ìdọ̀kọ̀ adẹ́pẹ́kọ̀ òun tó bí ọdún sóòrò yẹ kó wọ́n lọ ànígbà ànígbà wọn àwọn ìnira ló ń fà á tí tíráàbù yẹn ní kíkí ni o tí ó jẹ́ kọ́ máa rí bẹ́ẹ̀ ṣé ara yìí mi kílẹ̀ báyìí nà so ìbéèrè yẹn kọ́ ẹni tó máa so wọn bí abéèrè question bíi mo fẹ́ bẹ́ẹ̀ kí obìnrin náà tó béèrè ni ó súnmọ́ ìbéèrè yìí so nǹkan nígbà tí mo so so wọ́n ní àwọn máa ń jẹ́ pé àwọn ó wà wọn máa lọ sí ìrìn àjò káwọn lọ máa ra ọjà káwọn sì máa tà wọ́n sì wá ọkọ́ lóra ọjọ́ bó fi ọlọ́run bá mọ̀ so kò bó fi ọlọ́run bá ń gẹ́ tọkọ yín ti sọ tòótọ́ so wọ́n ní tọkọ apá aláṣẹ náà ni pé kómi ó dúró sínú ilé so ìtọkọ yín sọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lórí tí ó sì lè sí ọkọ yẹn gbọ́dọ̀ kékeré obìnrin yẹn kí ẹ náà ní pé kọ́ ọ̀sán bọ́ọ̀ bẹ́ẹ̀ ṣiṣẹ́ wọ́n yẹ wá dé ẹnìkan pé òun fẹ́ kó o sòfin ọlọ́run yóò wá ní pé dandan ìwọ sábẹ́ náà fẹ́ máa bọ̀ ni ó ti jẹ́ lẹ́sẹ̀ mẹ́rin ṣùgbọ́n ìwọ ti rẹ́nìkan ràn ọ́ lọ́wọ́ lórí ẹ̀sìn rẹ̀ àwọn táǹsì ẹ̀wọ̀n rẹ ni àwọn ọlọ́dún ẹlẹ́sìn wọn ẹlòmíì ọkọ rẹ ò tiẹ̀ gbọ́ bùkátà kankan bẹ́ẹ̀ ọkọ rẹ tí ó ní gbogbo ó ní gbogbo ohun òdì ẹ̀sùn ni ó ti wọ́n gbàgbà àwọn lẹ́sìn díẹ̀ díẹ̀ ó dọ́ lé àwọn ọmọ yìí ọkọ ọ̀tọ́jú wọn ó sì lẹ́ wọ́n sì lẹ́ jẹun ẹni oṣù ó kankan dẹ́fẹ́ fún wọn wọn ni obìnrin ọlẹ́ náà ní ọ̀sán lọ́wọ́ rajà ni o bí sókèlè ní sinmi ṣùgbọ́n lọ́dọ̀ ọkọ rẹ̀ dúró tó lọ́wọ́ tọ́jú rẹ̀ àbọ̀kọ rẹ̀ yọ pé ọkọ rẹ̀ ràn lọ́wọ́ lórí tó bẹ́ẹ̀ ṣe ó ti tó fún nígbèsè ayé rẹ̀ kì í wé jọba ní èèyàn kásọ lọ nílé èèyàn lọ kásọ láti ilẹ̀ haúsá àbẹ́yẹn obìnrin àbẹ́yẹn ní lọ kásọ láti ilẹ̀ haúsá sòkè ọkọ kékeré tí àwọn èèyàn ò ní lọ fẹ́ lọ kó wá táyà tí a lọ pé bóyá àwọn èèyàn mọ̀ rí o sọ látara bẹ́ẹ̀ lẹ́mu fẹ́ lọ kó wá àwọn èèyàn rí sọ tó ọba ṣe bísínẹ̀sì yẹn wọlé mọ̀ èèyàn ṣe bísínẹ̀sì yẹn sọ so o lè ṣe nǹkan míì gbẹ́gbẹ́ oṣù máa jẹ́ kẹ́nu lé tó ìdùnnú ọmọ wa fún ọ ọlọ́run ti ń bá àlùbáríkà ti kàn so kóbìnrin ọ̀rẹ́ ti sùúrù so kó tẹ̀lé tọkọ rẹ̀ wí so kọ́kọ́ rẹ̀ tún ràn lọ́wọ́ náà so kọ́ lọ́ba kó sàmù wa. àmín. náà so ìbéèrè. ẹlẹ́dìdì ìpè àti ní pé tí ìgbàgbọ́ yìí ni pé èèyàn gbọ́dọ̀ kọ orin náà àti kí ọmọ àlùyè sí àwọn orin kan wà tẹ́ pé a máa ń kọ bí àwọn àrùdìn bọ ẹnìkan wá wà tẹ́ pé òun kọrin kò lulu sí o ṣùgbọ́n ijó tiẹ̀ gan ju gan tó tún wá ń lùlù sí lọ wọn fẹ́ bí oṣù a wà sọ pé ńgbà tẹ́ pé kò ti lù yẹn pé kò lè fi jó sí. lọ́rọ̀ la ní nǹkan tí a rí òun náà ní wípé sínú èèyàn bá dùn wọn ní kí bọ́dé èèyàn má mú inú ẹ̀ dùn so tí ẹ bá ti lùlù sí orin èèyàn dẹ́sẹ̀ wájú ọlọ́run ìtàn àpá sọ̀yìn pé gbogbo ló bá ti jẹ́ ìlú jìtá gbogbo gbogbo ẹ̀ so tó gbé àìlùlù yíyẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lè rárẹ̀ wọ́n ní ẹ̀rọ ń jó tí ò sí bẹ́ẹ̀ ó dàbí kankan tó fẹ́ dénú ara rẹ̀ nu so ìjó tí wọ́n yàn ò lè jẹ́ ìjó tí wọ́n akọjá àlàpé tí ò sí bẹ́ẹ̀ tí wọ́n bá ti wọ́n fẹnu lùlù tí wọ́n bá ti fẹnu lùlù tó ẹgbẹ́ inú náà gan ó lè gbálù rẹ̀ náà àwọn lè gbálù dáadáa so ìyẹn ti di ẹlẹ́sẹ̀ tó ti di ẹlẹ́sẹ̀ pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n tí wọ́n kàn kọrin lásán ẹ̀ bóyá kan fẹ́ jó tó wọ́n yà máa mi àwọn lásán àbí wọ́n máa mi àwọn lásán ni kò lè ní la pàtó bí àwọn ọmọ wa lásán àbí nìkan bá kan sásán tí wọ́n mi ara tó ẹ wọ́n jíjẹ lẹ́sẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú kàtà ti yẹn pẹ̀lú mímí ara wọn pé bí wọ́n lù wọ́n ti yẹn kan ẹlẹ́kọ̀ ò ti mú ìlú sí ẹlẹ́kọ̀ ò ti fẹ́nu kọ́ ìlú kó má fẹ́nu bù sí látara bẹ́ẹ̀ wọn ìṣẹ̀lẹ̀sẹ̀ kankan àlè sàfihàn ẹsẹ̀ sọ́dọ̀ wọn bẹ́ẹ̀. so oníbẹ̀rẹ̀ sábẹ̀rẹ̀ ń bí náà ni bí obìnrin máa fẹ́ irú ẹni bẹ́ẹ̀ ó lo imam eh, wọ́n ní ṣé obìnrin ló lè eh, wọ́n ti kọ́kọ́ kóbìnrin ó lo imam kọ́ fojú àtọwọ́ sílẹ̀ wọ́n ní sóbìnrin náà ti ṣe nìka owó obìnrin tó bá ti bàlágà àbí mo máa ti ṣe nìka òun náà ni wọ́n sọ pé kí ni kó múra láti súnmọ́ bàlágà gan-an tẹ̀ka ti rámi pé ìmọ̀ bàlágà tóbi bá ti ń ní àmì ìbàlágà tí ní bá ti yóò máa attract ní ẹ̀rọ obìnrin eléyìí ti súnmọ́ bíbàlágà bẹ́ẹ̀ lọ́wọ́ ti dá obìnrin nìyẹn tó látara bẹ́ẹ̀ irú obìnrin bẹ́ẹ̀ kó múra bẹ́ẹ̀ lọ́wọ́ bá ti ní kó múra olófin àjù so ètò dá tí ó sì méjì mẹ́gẹ́ bá ìta fún akẹ́yìn náà ni pé kóbìnrin ó bojú rẹ̀ kóbìnrin ó bo gbogbo ara rẹ̀ pàtàkì yẹn kó má kankan kó bo gbogbo ẹsẹ̀ rẹ̀ kó bọwọ́ rẹ̀ kó bojú rẹ̀ àbí náà so eléyìí gangan ni múra tó wà ní ẹ̀sìn ọlọ́run ọba sẹ́sẹ́ òun ló wà afdol òun ló dáa jù òun ni òní jẹ́ kí wàhálà kankan ó ṣẹlẹ̀ sọ́dọ̀ ọkùnrin nígbà tí ọba ti rí nǹkan kan so wàhálà yẹn ó máa mọ́ wọn bá so ṣùgbọ́n ojú ni kò sí ni àwọn náà máa pẹ̀ wà mẹ́mẹ́ tí wọ́n ti lójú so tí wọ́n bá ti lójú yẹn wọ́n fi àjẹtì ẹ̀kọ́ lójú náà so tí wọ́n bá sọ̀rọ̀ nípa ojú wọ́n ti rà fẹ́fẹ́ yà ọ̀pọ̀lọ̀ wò kí wọ́n ní kí wọ́n lọ wò mẹ́ ojú náà ni so bíbojú yẹn nǹkan ló ṣe wípé ká máa gbìyànjú pé káwọn ọ̀tá ajóbìnrin ká máa gbìyànjú pé bọ́wọ́ láti fẹ́ ṣe ṣùgbọ́n àwọn àfáàn ṣàlàyé fún wa wípé kò ẹgbẹ́ wa pé pé ẹgbẹ́ pé kò tí wàá ó ti wá bo gbogbo ara rẹ̀ kò tí ì bojú ó tún fọwọ́ rẹ̀ lẹ̀ àlè pé ní kẹfìrì láéláé gbogbo àrí kan náà àrí àwọn náà àrí àwọn náà àwọn àfa àwọn àtọ́jú ẹgbẹ́ ọ̀sán wọn pé ó sì lè fojú àtọ̀wọ́lẹ̀ ní àgbóyè àgbóyè náà ọ̀tọ́jú àwọn àfa náà. so látara bẹ́ẹ̀ Ah, àwọn alẹ́pẹ́ ni ẹ̀ ń kéfèé ni ah, àlèpè tẹ́gbẹ́ àgbẹ̀yé tó gbọ́yé ni ọlọ́run bá ní kọ́ gbọ́yé débẹ̀ ah, àlèpè kékeré gbọ́ àwọn apáàdé wọn gbàgbọ́ yé wọn gbà pé èyí tó lọ́lá jù lẹ́dà sábà fún wa lẹ́nu pé kó bojú rẹ kó sì bọ̀ gbogbo ara rẹ̀ so kéèyàn ó ṣe nǹkan tó lọ́lá jù mẹ́rin fífi da púpọ̀ so irú ẹni bẹ́ẹ̀ àlèpè ní ẹlẹ́sẹ̀ tí wọ́n bá ti ń bàlágà àfẹ̀síkájé kó bojú kó dẹ̀ fún gbogbo ara rẹ̀ olórin ní jẹ́ nǹkan tó dáa táwọn bá ti jẹ àwọn tá a jẹ mọ̀mọ́ tá a lè ṣe àyẹ́ká gbìyànjú ìgbà mi máa fẹ́ pé nǹkan náà lè pé èèyàn ò ní lè ṣe ṣùgbọ́n èyí ó plan rẹ lẹ́dọ̀mí èèyàn sọgbà àwọn òbí èèyàn lè má jẹ́ kéèyàn ò lè ṣe nǹkan mi wà lẹ́ pé òbí èèyàn lè jẹ́ kéèyàn ò lè ṣe sọgbà àwọn òbí ẹlòmíì wà lẹ́ pé bẹ́ẹ̀ wọ́n ti ṣe dáadáa fún un wọ́n ti mọ̀ pé ah bó ní jẹ̀sìn gan-an ẹ̀ ó dún ní wọ́n lára gan-an ní kinní so tí òde ó lè ṣe ẹ̀lẹ́gbọ̀lẹ́ ọkọ ló tún máa bẹ̀rù àwọn òbí ẹ̀ wọ́n ló láwọn ọmọ rẹ̀ ó yẹ kí wọ́n ṣe tọ́lọ́run tí wọ́n bá lè ṣe kí wọ́n tó ti máa wo fílẹ̀ ní ẹgbẹ́ owó ṣe padà ṣe náà nígbà tó bá ní agbára láti lè ṣe so eléyìí máa ń jẹ́ ìgbàlẹ́ pé ó dáa púpọ̀ jù tó káà náà contribute sí ìgbàlẹ́ pé ó wà half done òun náà ní fi dáa kọ́lọ́ kó sọ́dọ̀ ọ̀fẹ́ kọ̀ọ̀kan náà bẹ́ẹ̀. ìbéèrè tèmi ni pé màdé ń sàlàyé àwọn sọ pé àwọn tó síwájú wa ló máa pín sí seventy two pé ìjọba máa pín sí seventy three bí àwọn àfáà ṣe máa bá ṣe ń gbọ́ tó ṣe mú sàlàyé fún wa ni pé wọ́n sọ pé tó bá dìpín ayé ni pé so táwọn bá pín sí seventy two tiwọn táwọn pín seventy three pé ẹyọ kọ̀ọ̀kan orí ti àwọn tó jẹ́ àwọn nàṣọ́rọ̀ àbí yahudi àti ti ní òjò wà nínú pé tí àwọn ọ̀dà seventy two àbí seventy one tiwọn tí wọ́n wọ ọ́nù náà jẹ́ pé ṣàlàyé lé abala kejì mbẹ́ lára ẹ̀ ni pé gbàdẹ́n ṣàlàyé pé bí abita ọ̀hídì ni àwọn àfa ń sọ̀rọ̀ pé usul ni wọ́n ń sọ̀rọ̀ nípa ẹ̀ àwọn tó yẹ pé inú àwọn sẹ́ẹ̀kì ti àwọn mùsùlùmí bẹ́ẹ̀ àwọn sọ pé òjíṣẹ́ ọlọ́run ọba ò kì í ṣòfin òjíṣẹ́ ò òjíṣẹ́ eh, mi tó wà lẹ́yìn àbí nǹkan mi tó tún jọ bẹ́ẹ̀ tí èsì pé kájọ́ ti fọ́ lọ́hùn àbí nípa mọ́lọ́run ba lọ́kàn tuntun fáwọn náà tí kò sínú seventy two. alẹ́kọ̀ọ́lá mi eh, ìbéèrè yín òun náà ni pé àwọn àjọ tó ṣáájú lọ wọn ó pèsè àìmọye ọ̀nà ẹyọ kan ní wọn náà ni ó ẹni tí ó jẹ ẹni àná aṣọ fún wa ní tẹ̀sí tá à ń ṣe náà lọ tẹ̀sí yẹn ti túmọ̀ ẹ̀tàn yáyá fún wa òní àwọn ànẹ́bí ọlọ́run tí wọ́n bá ń bẹ láyé ìtọ́lọ́ ní kí wọ́n jẹ́ sẹ́fà wọn àwọn tó tẹ̀lé wọn wọ́n wà pẹ̀lú wọn lẹ́tọ́ jẹ́ ní àlùjánnà tí wọ́n bá tún kóró ilé ayé yẹn tí ànábẹ́ náà yẹn ti kú tó fa àwọn kan lẹ́nu àwọn tó nígbàgbọ́ sí tí wọ́n wá kúrò lórí jánàbí yẹn gbé lẹ̀lẹ̀ wọ́n yẹn náà wọ́n tẹ̀lé ànábì yẹn wọn náà àjàkálàbí mi ò tí ì bì wọ́n tẹ̀lé àwọn jọ wọn náà àlùjánnà àwọn tẹ́wà lórí mẹ́là ni ànábì ti kóró ilé ayé nìsín àwọn kan nígbàgbọ́ sí ànábì wọ́n wà ní dọ́wà ìfẹ́lẹ́ wọ́n wà ní jánà àwọn ànábì wa fi nǹkan lẹ̀ àwọn kan òkú olórí jánàbí fi ilẹ̀ dòní olóyìn tó àwọn náà ni àwọn ẹjọ́ tí wọ́n wà ní bí àbíkà mi ní kọ̀ọ̀kan náà ti rí so ẹnìkan tí ó ṣe kí ni o tí ó àdìjẹ́ náà náà so àwọn tó ń ṣe dáná bí yẹn ṣe kí ni o ìfilẹ̀ so ó dàbí pẹ́sẹ̀ tó lọ wájú sí i. so nípa abala tawhid tawhid dání sọ pé ànábì mi ìwálé yà nípa sọ̀rọ̀ abala tawhid bàǹkàtẹ́ kọ́ ni aba aliman aliman bilayi wọn mọ̀nà ìkàtọ̀ kutu wa musu so gbogbo àwọn kí ni ara iman ni ọ̀ yàtọ̀ sí afẹ́ kírun so gbogbo nǹkan lábẹ́ nǹkan tó ní amúlẹ̀ kọ́líbì bẹ̀ yẹ gẹ́gẹ́ lẹ́pẹ̀ ní nǹkan tó wà ní ẹ̀mí gẹ́gẹ́ tó wà ní kọ́líbì kí ni bíbẹ̀ gẹ́gẹ́ bìlíbì yẹn lẹ́pẹ̀ ní ìmọ̀ ìdókù ní amúlù action yẹn ni abẹ́ lọ hajj nìsín bá a ti ń ṣiṣẹ́ hajj yẹn action yẹn àgbẹ̀lẹ̀ lọ ilé mọ́dúwà lọ́wọ́ kan sáko tó sásàfà tàbí alọ́sà kan tó sá mọ́dúwà ń ta wẹ́wò ni pé hajj yẹn kí ló wà lórí ẹ̀mí rẹ ọ̀ràn yẹn gbọ́dọ̀ má lọ tó bá ti lágbára ájì kìíní kìí sọ̀rọ̀ yẹn òsìlè kìí sọ̀rọ̀ yẹn tí n bá lọ gẹ́mú kan lọ ṣe tọ́rìsì mo bá lọ hmm. so ìyẹn dídí kèfèrí ẹgbẹ́ rẹ ó di kóòlù rí mẹ́là ṣe ájì yẹn mọ́kàtà ọ̀rọ̀ yẹn so àkàn inú tó wà ní ọkàn rẹ̀ yẹn ó dẹ̀ ṣe ájì yẹn ó di kèfèrí pẹ̀lú ẹ̀ so nǹkan náà pè ní àkídà nìṣẹ́ máa sọ́gbà tẹ́ máa ń so àkídà nǹkan náà pè ní abalẹ̀ àkídà kí lábala yẹn náà àwọn afá máa tún máa jiyàn bẹ́ẹ̀ sọ ní ẹyẹ òjọ́ bẹ́ẹ̀ sẹ́ni ẹni tí ò kí n sọ́jà nígbàgbọ́ pé ìrun jẹ́ ọ̀ràn àyàn ṣé kèfèrí abẹ́ ṣe kèfèrí ọlọ́dẹ́ ṣe kèfèrí so kò yẹn lẹ́yìn òtí jìn kankan so nǹkan náà afá kan sọ̀rọ̀ lórí mi ṣùgbọ́n ẹjọ́ ọba ọmọ ìpínlẹ̀ irun yóò nígbà tí ń jẹ́ mùsùlùmí ẹ̀rọ mi irun akàn ṣeré ni mo kàn kí mo kàn fi ṣe practice mi so àbí mo lè fàtàlá tún dìbò rẹ̀ so wọn àtàbà èèyàn ní èèyàn ti kó lójú ọ̀nà ìṣọ̀lá ó ti kó lórí mílíọ̀nù so wọ́n béèrè béèrè nípa wípé wọ́n ní ọkọ̀ ọ̀sán pé káwọn ò dúró sínú ilé wọ́n ní ẹni abẹ́ dolówó láti lè yọ zaka gbẹgbọ́n lọ́wọ́ bá pàṣẹ pé gómìnà náà yọ zaka gómìnà ọtọ́jú òbí rẹ̀ wà ó ní ìgbà lọ́wọ́ ní gómìnà òsè ọkọ̀ ni kò sì lówó lọ́ọ̀ aláwọ̀ kan ni pé àbẹ̀yìn tí abẹ́ káwọn kan gbọ́ yé nínú ẹ̀ ni pé ọlọ́wọ́ bá dá gbogbo àwọn tí wọ́n ń ṣiṣẹ́ pátá yányán táwọn gan lọ bí iṣẹ́ tí wọ́n ń dé tí wọ́n ń bọ̀ gbogbo wọn náà ni wọ́n ń dolówó wọ́n ti dùn kálákà ààrẹ tí ọmọ ẹjọ́ lówó lónìí báyìí pé gbogbo nǹkan ti ń kọ́ńtúrò lónìí báyìí tó bá dẹ̀ dọ̀la yóò padà di tálákà ó ti tẹ̀lé lé ayé tí ó ti tẹ̀lé yẹn ẹnì kan ti máa yẹ tálákà lónìí tí ó sì máa lọ jẹ́gbẹ́kà lọ ọlẹ́jú ẹ̀jọ́ náà bọ́lẹ̀ ní so ara tó yẹ pé ọlọ́run ọba ń ṣètò rẹ̀ àwọn kan nílà ká ìjù wa lọ́rùn wọ́n mọ orí nǹkan ṣe jù wá lọ gbogbo nǹkan ọlọ́run bá fún wọn gbẹ́bẹ́ rẹ gbẹ́bẹ́ lórí àlejò làákàyè tó láti kékeré ọlọ́run bó lẹ́yìn kó wà wẹ́sítẹ̀ kò ní wúlò fún àwọn tí ó ràn lọ́wọ́ tí ó fi tí ó fi lè tí ó fi lè rí làákàyè lòun ò ní ràn lọ́wọ́ tí ó fi bàjẹ́ fẹ́ yẹn mọ́ lọ́wọ́ so wà bẹ́ẹ̀ àwọn akẹ́lẹ́ àbẹ́gẹ́ kò ní làákàyè tó pọ̀ àwọn bí ẹ̀kan ràn lọ́wọ́ yóò kàwé jáde lórí ẹ̀ àwọn tí wọ́n wà ní kò gíga tí wọ́n wà ní ilé iṣẹ́ tó ga tí wọ́n náà ní làákàyè àwọn tó nílò akẹ́jù wọn lọ nínú àwọn ọmọ ọjà nínú àbẹ̀gbẹ́ tí wọ́n bá kọ̀wé láti bẹ̀rẹ̀ ayé wọn wọ́n nílò akẹ́jù wọn lọ tí wọ́n wúlò jọ tí ọlọ́run bá ní ṣètò ilé ayé yẹn alákọ̀ọ́ ní ta akẹ́kẹ́ ni ọkọ̀ gbóyé náà tó bá lọ fẹ́ ṣètò ọlọ́run bá ọlọ́run bó tó ọ tí ó sì mí jìnnà. ẹ ń tẹ́ jẹ́ pé bẹ́ẹ̀ wà nínú ilé nínú àwùjọ tá a wà ìlàtẹ́tẹ́ tó jẹ́ lẹ́ so ní kéèyàn ọmọ yóò gbìyànjú pé iṣẹ́ wo ló lè ṣe tí ó jẹ́ṣẹ́ inú ilé ni tí ó wúlò fún ọ èyí ti ṣe ń dàgbọ́ bí kéèyàn lówó lọ ilé ẹ̀bí ń dolówó ọ̀nà tó pọ̀ ni ṣáà ṣe bàbá rẹ̀ lówó lọ́wọ́ nílé ojú bàbá rẹ̀ lówó lọ́wọ́ báyìí ó sì jogún ojú bàbá rẹ̀ ní ọkọ ẹ̀ náà ni ó bá mánéjì ẹ̀ tó fi jẹ́ pé ó sòlè kò ní kọ́mọ̀dé lówó so obìnrin a máa ní owó jọkọlọ ìyàwó akọ̀díjà olówó jà ní sàkàrà àbẹ́ẹ̀ mi kàkàrà olóṣèlú sàkàrà ó dẹ̀ ṣe business inú lélójú wa ẹ máa ṣe business ẹgbẹ́ yẹn ó wà inú lélójú máa ṣe business níta gbangba so àwọn ọkọ ẹ ó sì máa bá jẹ́ pé òní ọmọ bá ṣe gbogbo àwọn business ṣe so orílẹ̀-èdè àríwá lónìí àwọn èèyàn kàwé wọ́n jáde tí wọ́n ṣe wọ́n lọ́mọ pé gbogbo ìṣe ń kàwé wọ́n rò pé bóyá white collar job lẹ́fẹ́ rí o wọ́n lọ́mọ pé ìṣe ẹlẹ́nìkẹ́ ilé ẹ̀rọ fún ara yín ọmọ èèyàn tó bá lè jókòó tó bá lè ronú yóò sì nígbèsè ayé ẹ̀ ó jómi ọjọ́ kò yìí tó bá lè ronú yóò sọ̀kùn yóò jókòó lé yóò sì sọ fíìmù pẹ̀lú ẹ̀ so àwọn sẹ́ni yẹn lè sínú níwà bí òbí kéèyàn ọmọ sórí ire ọlọ́run ní pín oríire kì í ṣẹlẹ̀ kan ní pín gbogbo àwọn tó jẹ́ lówó lọ owó ẹ lọ́wọ́ àwọn tó jẹ́ ìwé mélòó wọn kà ìgbẹ́lẹ́ ìlànà mi ọlọ́run tó wọn àwọn títí ẹlòmí wà àwọn wọn ò àwọn àbúrò ìgbàgbọ́ wa ó dùn gbẹ̀ngbẹ̀ pé tí ẹ máa ní ta ni rọ̀jà ta ni bẹ́ẹ̀ pé yẹ́nì tó kún mọ́ yàtọ̀ àbíké ní sá ta ni ṣe àìsíkì fún àfọwọ́ gbà fọlọ́ ni tẹ́ ẹ bá ti wá nígbàgbọ́ kò ní kí àwọn amọ̀ra gbìyànjú ní tí wọ́n fẹ́ẹ́ ṣe pé o fẹ́ ṣe tọ́lọ́ kí ló lè máa ṣe lẹ́gbẹ́ òun fi ní máa jáde gbòlàgbòlà tó ní máa jáde síta ọ̀ wà láti máa ṣe yóò bá ní àwọn èèyàn kan tí ò da tí ó díẹ̀ káàtó fẹ́ pé àwọn kan ò pé ìta ní ni pé ọlọ́ọ̀nì kan kẹlẹ́ o ọkọ tẹ́lẹ̀ olówó lọ́yìí ó lè dolówó àtẹnukà nígbà tó bá ti ń ṣiṣẹ́ ní gbogbo gbà tẹ́yà bá ti lọ bí tẹ́yà ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ kéèyàn ó ṣe ìyẹn dolówó àtẹnukà kò sí lọ́wọ́ bọ̀ òde ní kéèyàn gbà dolówó o ní jókòó ní sọ́wọ́n ẹ máa ṣiṣẹ́ ẹ máa rìn náà ẹ máa gbìyànjú ẹ tẹ́tọ́ lọ́wọ́ ẹ tún ṣe ẹ tún wálé ayé òṣìṣẹ́ ọlọ́mọdé kéèyàn má wálé ayé ẹ kàn kéèyàn ayé ó gbẹ̀sìn tẹ bá ń ṣe kankan bẹ́ẹ̀ ń gba ẹ lọ fi iṣẹ́ ẹ̀yin náà wà mẹ́ ẹ̀ ń gba owó ẹ̀yìn kan lè máa lọ fi iṣẹ́ kọ́ máa gbowó oṣù kan níbẹ̀ owó oṣù tó ń gbà yìí tó máa dìgbò oṣù kan máa ń ó tún ronú pé ìyẹn o tún lè ṣe bísíǹnẹ̀sì mi iṣẹ́ tí ọmọ èèyàn ní kí lásán lè ṣe tó lè jẹ́ bísíǹnẹ̀sì oṣù mọ́ wa ó tún ṣe eléyàtí lọ́dún mẹ́tò tún lè mú wa so ìdúró iṣẹ́ yẹn yóò máa di pé owó yẹn máa pọ̀ so ọkọ̀ ẹjọ́ báyìí fóònù abánirò orí báyẹn ni ó lè dolówó àtẹnusàn tó yàwó ní abánirò orí báyẹn yóò dolówó àtẹnusàn ọlọ́ọ̀bá ní rẹ̀ lọ́wọ́ ní ń bò yẹn láti rí so nínú ẹ̀ tẹ́mi ti rí gbèsè ayé ni pé mo ti rí ẹlẹ́à tẹ́ pé àkàrà ní ta àkàrà ní dín ta inú lẹ́nu tí wọ́n máa ń ra àkàrà lọ́dọ̀ rẹ̀ ó ti kọ́ àìmọye ilé látara kàfíńtà àkàrà ní ta inú lẹ́nu tí wọ́n dín àkàrà ti ń ta ibẹ̀ lẹ́nu tí wọ́n máa ń ra àkàrà náà lọ́wọ́ rẹ̀ ó ti kọ́ àìmọye ilé látara rẹ̀ ṣe dáadáa ni tó òun jẹ́ kání náà ní pé ká nígbàgbọ́ káànù wa ronú ọlọ́run bá fún wa ńlá ká ìkàlíbà àti olóhùn ni bẹ̀tẹ̀ àìlè ronú yẹn ló jẹ́ kí àwọn ọmọ òwe gbé ọkọ̀ mi wà lówó lọ tí wọ́n wà nílé kí màá máa jẹ́ kí màá máa mọ̀ ara wọn ní gómìnà wà nílé kọ́ máa ṣe nǹkan kan kọ́ máa ṣiṣẹ́ kọ́ máa ṣe ara kan so kó náà máa ṣe àwọn tó yẹ pé owó àtọ́dọ̀ rẹ̀ so láàrin pé àwọn tí wọ́n lè ta nǹkan tó yẹ pé yóò lọ rà yóò sì ta láàrin àwọn ẹgbẹ́ sọ́ọ́lì kọ́kọ́ ẹ̀ bá wá jẹ́ pé tó tán tó ní kó mójútó ọmọ kọ́mọ káwọn ọmọ lẹ́kọ̀ọ́ tó náà kọ́kọ́ sí lágbára rẹ̀ eléyìí tó wá wà afdol òtún lórí pọ̀ sókòrò tó àwọn ọmọ rẹ̀ ẹ̀kọ́ tó ń gangan mọ̀ yóò máa kọ́ kọ́kọ́ ní kéwú kọ́kọ́ ní ìkọ́ àmọ́ lọ lé kékọ́ lọ máa kọ́ tó bá ti ń kọ́ fún mi káwọn ọmọ rẹ̀ so ẹ̀kọ́ tó wà lágbára tó pọ̀ nìyẹn sọ lọ́mọ́tẹ́ máa tẹnu kọ̀ọ̀kan alẹ́ sàn. Tẹ́lẹ̀ lọ́gbẹ̀ẹ́ wọ̀lá mi ìbéèrè tẹ béèrè èyí tí a lè dá mbẹ náà ni pé kéèyàn bá kírun lẹ́yìn wọn kéèyàn dẹ́ bá kírun mọ́ sí wọn kéèyàn bá ti mọ̀ ẹ̀dẹ́ yàn bá mọ̀ so kéèyàn gbìyànjú láti jẹ́ pé nítorí pé kí ni àwọn ìgbàgbọ́ tí wọ́n ní abala tàfí òun náà ni wọ́n ti ní wọ́n ti ní ààyè pẹ̀lú kàtà nǹkan náà lọ́sùn náà èèyàn kankan yàrá jọ ń kí sókè òsì ní mẹ àwọn náà ń kí bá tún kí ní márùn ṣùgbọ́n abala tàfí nípa àrùsọ ọlọ́run ọba abala pé jésù abala gbogbo gbọ́dọ̀ ní tọ́lọ́run ọba fún wa wo àwọn haba information ló wà máa fún wa nípa Kùránì àwọn activities ẹ̀sán náà nìyẹn so abala yẹn ẹ̀sìn kí ni o ti tako àti iman bilikita àwọn bilikutu ká nígbàgbọ́ sí àwọn òwe tó wá á nígbàgbọ́ sí àwọn kàtí ń bẹ nínú ẹ̀ Kùránì gangan gbàgbọ́ sí pẹ́yàn yẹn tó sì lùjì lẹ̀ so bẹ̀dẹ̀ àwọn onífẹ́ àwọn ti tún ìsìn ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ̀ so látara bẹ́ẹ̀ lóye ṣòfin ìsìnà rẹ̀ sùn sọlá fẹ́ràn bí àwọn gẹ́gẹ́ fúnra wa wò pé àwọn ò ní kírun lẹ́yìn ẹnì kankan ọ̀dọ́ wọn gẹ́gẹ́ ló ti kọ́kọ́ wá pé àní kírun lẹ́yìn ẹnì kankan táwọn lẹ́yìn ẹnì àní rọ̀ àní kírun ló mọ́sálásí ẹnì kankan so àwọn gẹ́gẹ́ náà kọ́ gbé wa sọ̀rọ̀ apá àní tó dá mẹ́rin gẹ́ iná ẹ̀ má kírun wà láti mọ̀ iná ẹ̀ má kírun lẹ́yìn ọ̀ so gẹ́ bó di jẹ́ nù so. irú nsìn bóyá yẹn wà ní eré àtọ̀ pé mọ́sìkì wọn nìkan ló wà ń bẹ̀ àbọ̀ yín sàn bí àpáta yẹn sìn wọn ní mọ́sìkì kan bẹ̀ sẹ́kẹ́ pé téèyàn bá dẹ̀ ń travel ibẹ̀ ni ìrún máa ń sábà ń káyàn mọ̀ lè ká iná bí ẹ̀yẹ rẹ̀ so lẹ́yìn òdẹ̀ níbi tásìkò òun rẹ̀ ti tó èyàn kí wọn. àsìkò òun fẹ̀ aláàkọ́ nù èyí sásìkò kan ló máa káyàn mọ̀ ilé nù ẹlẹ́ẹ̀kejì ni pé gbogbo ìdọ́lẹ̀ ìwé abájúmọ́ níbi mọ́sálásí tẹ́ ìtẹ́lẹ̀ ìwé ìjẹ́jọ́ dúró ẹ̀kí òun lájà ara yẹn ìwé ìjẹ́bá jọ ń lọ irun jimá kọjọ́ náà yẹn fẹ́ tó travel fẹ́ tó wá travel ni so kọ́ máa lọ irun zulu ni ó so kò sí ẹ̀gbọ́n mu àwọn Islam ti fi gbẹ̀lẹ́ sọ́sọ́ àwọn Africa public zakat àti fún ọ̀sán.